Mute. Okay, is there sand now? Uh, is there sand now? Ṣé sound ti wà now? Ṣé sound ti wà now? Princess Oluwatoyin, please confirm if there is sand now. Confirm if there is sand now okay thank you thank you olúwatóyìn princess princess baby thank you okay if not i will just be doing this video i won't know at times mo mọ kan tí mo máa ń gbọ́ wọlé lálẹ́ àná mo rí ọ́díò fídíò tí ẹ̀gbọ́n wùmí ṣe kàrímọ́ mo rí ọ́díò tí wùmí náà jù síta tó ń ké tó ń sun ẹkún tó ń ṣe gbogbo ẹ̀ torí ọlọ́run ẹ̀yin wo Hmm. ẹ bẹ̀rù o ẹ bẹ̀rù thank you my dear olúwatóyìn princess ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù liam ò ṣẹ́ ni kọ́kọ́ o liam ò ṣẹ́ anybody innocent child òun lẹ ń ṣépè fún ọmọ ẹlẹ́jẹ̀ tútù òun lẹ ń ṣépè fún yẹn ṣé liam ló ní control over bó ṣe máa wá sílé ayé tó bá tẹ̀lé wá jẹ́ pé kò ń ṣe Mohbad ló bí ọmọ ṣé Liam ló kọ̀ǹtró bí ó ṣe máa wá sílé ayé ṣé Liam ló sọ fún ìyá ẹ̀ pé kó lọ gbọ́ oyún oníta ṣé Liam mọ kankan nípa ẹ̀ tẹ́ bá máa ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe even asatidao kò sí kankan nú yín tó ní right láti ṣépè fún Wùmí kò sí kankan nú yín tó ní right láti ṣépè fún Liam kò dẹ̀ sí tí ó yẹ kó jáde kò sí abiyamọ kò sí èèyàn gidi tó níbẹ̀rù ọlọ́run tó yẹ kó jáde kó ṣépè fún ẹnì kankan for now ẹnu yín lẹ fi máa sọ̀rọ̀ èpè dẹ̀ ti wá wọ́n ti bí àwọn kan mọ́ èpè wọ́n dẹ̀ pera wọn ní christian wọ́n pera wọn ní christian at times i wonder nígbà tí bá ń wo fídíò Bukky Jesse mo máa ń wo Bukky Jesse a ní òun ṣe lọ sí power must change hand àbí eh, eh, LSDPP àbí kí wọ́n porúkọ ṣọ́ọ̀ṣì wọn tó ń gbé kiri now pardon me no i'm not so good with church o name all those things i don't worship all those things i worship god direct i don't care about i don't i'm not a church uh, eh, allot that is me o kì í ṣe prostitute church because there are a lot of people tó jẹ́ pé they are prostitutes of churches eléyìí bá tún ti jáde wọ́n á tún ti sá lọ ìmíì tún ti jáde wọ́n á tún ti sá lọ ìmíì tún ti jáde wọ́n á tún ti sá lọ and that is number one Bukky JC. I've noticed that she keep on running from one church any church tó bá dẹ̀ ti wà bias at that time ó máa ó máa jókòó ó máa ṣe gbogbo ẹ̀ at the end of the day ó tún máa kúrò ń bẹ̀ á tún bú wa á tún lọ bòmí náà Bukky Jesse mo máa ń wo fídíò eh, ẹ̀ mo máa ń rí i pé half of your video tó bá ṣe èpè ló máa ń pọ̀ jù ń bẹ̀ ó dẹ̀ pé rẹ̀ ní christian ó dẹ̀ ń gbàwẹ̀ òun lọ sí program churches lójoojúmọ́ òun sọ wípé eh, LSDPP kọ́ ló pe rẹ̀ tó lóun ṣe and at the end of the day eh, kí náà porúkọ ṣọ́ọ̀ṣì there is nothing God cannot do there is nothing God cannot do ló porúkọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó bá believe pé there is nothing God cannot do kí ló dé tó o fi judgement sọ́wọ́ Ọlọ́run you can analyse you can investigate as a blogger you can listen to people láti gbé wá sórí social media as a blogger but you have no right láti judge Wùmí you have no right láti ṣépè fún Liam you have no right láti ṣépè fún Wùmí you have no right láti ṣépè fún anybody tó bá wà involved because investigation is still on. mo notice pé àyèjá blogger ni ẹ́ tó bá jẹ́ pé you are a real blogger oh as a blogger you have no right láti support ẹnìkan against another person the only right tó ní o ni pé kó analyse cases tó bá gbé wá síwájú ẹ kó wá gbélẹ̀ fáwọn èèyàn láti decide láti talk about it at láti kọ́ ẹ̀kọ́ or kò dẹ̀ filẹ̀ fún ìjọba láti dájọ́ wọn láti do the final investigation bẹ̀tẹ̀ ò ní right láti máa point the real uh, accusing finger on anyone for now kò sẹ́ni tó lè sọ pé Wùmí ló pa Mohbad I keep on saying it despite pé the only thing tí mo fi bínú sí Wùmí ni pé why tó fi allow wọn kó máa repeat it every day pé kó lọ ṣe DNA lórí ọmọ tó gbé lọ́wọ́ why tó fi allow wọn pé kó máa bú ẹ kó máa bú ọmọ ẹ lójoojúmọ́ I was even wonder mo wonder pé o lè jáde síta kó máa wá ké kó máa wá sun ẹkún ṣé o lè wá jáde síta náà kó máa wá pé kó máa sọ ẹkún àwọn bloggers tí wọ́n ń support ẹ̀ wù mí wọ́n láìkì ẹ̀ a sọ fún ẹ pé wọ́n láìkì ẹ̀ wọ́n fi ẹ powó ni wọ́n fi ẹ mẹ́ẹ̀kì owó ni wọ́n láìkì ẹ̀ rárá rárá àtọ̀ gbogbo àwọn blọ́gà tó sọ fún ẹ níbẹ̀rẹ̀ Karimo tó wá ń ké níta tó ń sun ẹkún ẹkún èké òun ni Karimo ló wá sun níta Karimo ibikíbi tó bá wà kó máa gbọ́ ẹkún èké òun ló wá ń sun níta àgbáyadẹ ní ò kì í ṣe àgbà tó dáa ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kí ló yẹ kó ṣe ó yẹ kó sọ àbúrò ẹ̀ àmọ́bi tí ìyá ẹ̀ wà bóyá ìyàwó mi ti rìn ó ti wọnú igbó lọ tá àti ẹ̀mọ́bi tó wà tí ò tiẹ̀ jáde síta abiyamọ náà náà máa pera wọn tó bá yá tí Wùmí bá lówó lọ́la ó máa bọ́ tó máa máa kílè mí nìyẹ́ o èmi ni mo bí o èmi nìyẹ́ o bí ìyá Mohbad ṣe bọ́ ta na now Karimo mo rántí gbà tí ọ̀rọ̀ DNA jáde ó ní ẹ kí bàbá Mohbad kó lọ ṣe DNA fún Mohbad first wọ́n béèrè DNA ọmọ tó gbé lọ́wọ́ ó ní kí bàbá tó bí ọmọ tó tó tọmọ da twenty something tọmọ ní bàbá ẹ̀ ó ní kó kọ́kọ́ lọ ṣe DNA náà kí ló ní í ṣe pẹ̀lú ọmọ ìkókó tó gbé lọ́wọ́ tán ní pé kó lọ ṣe DNA fún náà ariwo yẹn ó ń gbóná àwọn blọ́gà jáde má dá wọn lóhùn dna kọ dna ní mo lísìtì sí kan nínú wọn ẹ dna kọ dna ní ọkọ ẹ̀ dẹ̀ wà ń bẹ̀rẹ̀ ní mọ́ṣúárì bàbá ẹ̀ yìí sì sí pé òun ò ní gbà kan sí ọ̀ǹtì tó bá ṣe dna àwọn kan dúró dẹ̀ claim pé o love Mohbad mo rí fídíò ẹ̀ tó sọ pé òun ló jábàálẹ̀ òun ni first love ẹ òun ni this òun ni that wùmí gbà tí Mohbad jẹ́ jàbálẹ̀ tó jẹ́ first love ẹ ńgbà tó kú ó ṣe jẹ́ abẹ́ staircase ló gbé sí because health sector ni mo wà ni mo ti ń ṣiṣẹ́ last respect even tó bá ti declare pé o wà ní hospice pé about to die tí doctor ti fún ẹ lọ́jọ́ tó máa kú wọ́n máa máa respect ẹ̀ wọ́n máa kẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ ní kí ni wishes ẹ̀ kí ló fẹ́ kó tó lọ even gbogbo nǹkan tó bá ṣe wọ́n máa máa kẹ́ títí títí títí dọjọ́ tí òfin máa lọ ni family gbogbo wọn máa surround ẹ lórí bed ó ṣẹlẹ̀ tó jẹ́ pé mo ṣe iṣẹ́ kan lọ́jọ́ kan mo dẹ̀ gbàdúrà pé ìwọ Ọlọ́run ọba mi ò ní ṣe iṣẹ́ ẹ̀ mọ́ títí máa fi wọlẹ̀ even kó involve pé kí n lọ sí kí kúrò níbi iṣẹ́ yẹn mo máa kúrò níbẹ̀ tó mú mi láti máa fún wọn ní abẹ́rẹ́ ikú kí má dárúkọ ẹ̀ lórí social media kí má lanu ńlẹ̀ ẹnìyẹn wọ́n ti decide àwọn family ti ní pé kó kú máa lọ ó dẹ̀ ní abẹ́rẹ́ kan tá máa ń fún wọn every one one hour náà wọ́n máa fún wọn lábẹ́rẹ́ yẹn tó bá ti fún wọn lábẹ́rẹ́ yẹn ó máa máa ó máa máa pa wọ́n lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ṣe new into health sector mo kàn dé lọ́bi iṣẹ́ lọ́jọ́ yẹn dẹ̀ ni o lẹ́ni tó dẹ̀ máa hand over fún mi dẹ̀ wá sọ pé ókè o abẹ́rẹ́ yìí o well every one one hour ni kí n máa fún ẹni yẹn o mo bá dẹ̀ ní every one one hour i even thought pé kinní ni kò dẹ̀ ṣe kò sọ details fún mi ìdí tí mo fi máa fún ní abẹ́rẹ́ yẹn bóyá abẹ́rẹ́ yẹn náà wọ́n máa ń lò fún pain ẹni tó bá ní pain wọ́n máa ń lò fún but mi ò tí ì really get pé wọ́n fi máa ń make ikú wọn yá fast ni so at that time àwọn family ẹ̀ gbogbo wọn náà sọ̀rọ̀ àǹdẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ níbi tó ti fẹ́ máa pa lọ now tẹ́nì yẹn bá kú wàá dírẹ̀sì ẹ̀ wàá ṣe gbogbo ẹ̀ ó máa wà lórí lórí bẹ́ẹ̀dì ẹ̀ nínú yàrá ẹ̀ wàá ṣí fún ní last respect kó tó di pé àwọn mọ́ṣúárì máa wá láti wá gbé kò ṣe pé kó gbé sílẹ̀ lẹ̀ ní abẹ́ staircase wò mí mo rí ẹ tó ń sun ẹkú ẹkú ẹ tó ń sun kò ṣe pé bóyá ó dùn mí o àbí pé bóyá mo support ẹ o mi ò support ẹ o mi ò sọ pé wọ́n ló pa Mohbad mi ò dẹ̀ sọ pé wọ́n kọ́ ló pa but to me àwọn ìgbésẹ̀ tó gbé ní last hour àbí gbà tọmọ yẹn kú kò ń ṣe nǹkan tó dáa rárá àwọn update tó lọ ń kọ síta ò ní ìdí as at that time ọmọ yẹn tó dẹ̀ gbé sábẹ́ staircase ò ò respect ọmọ ẹ ò dẹ̀ treat ẹ̀ làkẹ́ni tó nífẹ̀ẹ́ ò treat ẹ̀ ní gẹ́gẹ́ bí àjèjì ló fi jù ú sí even tó bá tiẹ̀ ń rùn ṣèbí òun ló ní yàrá ṣèbí òun ló ní inú ilé ṣèbí tó bá gbé lọ sí mọ́ṣúárì o lè flit inú ilé ẹ o lè fi perfume sí o lè fi anything at least wàá fún ọmọ yẹn ní last respect o ò fún ní last respect oníkọ́jú sí abẹ́ staircase now let me go back to what i'm really talking about kò sí Bukky Jesse o ò ní right láti condemn àbí láti sọ wípé Wùmí ló pa ọkọ ẹ̀ o ní right yẹn lára o dẹ̀ ní right láti máa ṣépè fún o dẹ̀ ní right láti gbogbo investigation tó ń ṣe ìwọ àtẹni tó ń ṣe in as much tí òun ṣèwọ gọgọgọgọ ló ń ṣe investigation yẹn o lè fọwọ́ sọ̀yà pé hundred percent gbogbo information tó ń fún ẹ ó wà right Bukky Jesse you can't say that human being ló ń deal with èèyàn ló ń deal with because i just notice pé most of you people tẹ pera yín ní blogger or whatever okay ẹ wá sílùú òyìnbó when you people are young ẹ eh, really live in the midst of nigerians ẹ eh, grow pẹ̀lú wọn ẹ eh, dàgbà sáàrin Nigeria. so ẹ ti láti kékeré lẹ ti wá sí ìlú òyìnbó òun ló ṣe jẹ́ pé gbogbo information tó bá gbé fún yín ẹ máa máa believe a lot of information tí wọ́n gbé fún mi tó jẹ́ pé kò dé orí social media let me give you one example there is a lady tó pè mí lọ́jọ́ kan onímọ̀ kan ó lọ mo fẹ́ fi ṣe sample fún yín ni o àti fún Bukky Jesse o onímọ̀ kan onímọ̀ yẹn ó ní family ni wọ́n oníṣòwòmọ̀ yẹn ó lọ ó lọ bú àdá òun àti they are both the same uh, eh, baba lady tó gbé case wá fún mi yẹn àti máa yẹn onílọ́yà ni ó lọ́rẹ̀ẹ́ àbí fámìlì ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n wọ́n wá ń jà sí ilẹ̀ nílùú wọn ilẹ̀ tó wá ń jà sí yẹn ibi tó ti bàbá títì ẹ̀ ó lọ kọ́lé sí ilẹ̀ tó yẹ kí ó jẹ́ tó pín fún the other okay bàbá wọn níyàwó púpọ̀ tó pín fún another ìyàwó children so at the end of the day ó ro kéèsì yẹn ó ní màyà ó níbi tó ń jà ó lọ́ wá fi àdá ó ló fi gé ara bàbá òun ó ló wá na bàbá òun ó ná ní láti gbé lọ sí hospital wọn ní láti ṣe gbogbo ẹ̀ ó ní so kéèsì yẹn o ó ló ló lòun fẹ́ lọ́ọ̀yà dẹ̀ ni máà tó ló ṣiṣẹ́ yẹn ó fún mi ní information máa ó lóun fẹ́ expose ẹ̀ síta ó lóun dẹ̀ rí i pé mo máa ń sòótọ́ ọ̀rọ̀ pé kí bò expose ẹ̀ pé kí nìkan kọ́ gbé kúrò nídìí lọ́ọ̀yà kọ́ gba certificate lọ́wọ́ ẹ̀ kọ́ di ìbò tiẹ̀ kọ́ ṣe gbogbo ẹ̀ kọ́ ṣe gbá mo lókè mo ní kí n tó ṣe iṣẹ́ yẹn mo ní nọ́mbà one mo nídìí number gbogbo àwọn tó wà involve in this case gbogbo àwọn tó wà involve in this case pé mo need nọ́mbà wọn ó ní à pé òun máa fún mi ó fún mi ní nọ́mbà yẹn mo rí pé gbogbo àwọn tí mo need mo ní mo need nọ́mbà àwọn witnesses tọrin ńgbà tí máa yẹn tó ṣá bàbá ẹ̀ mo ní àdẹ́n àwọn family ń kọ́ mo need nọ́mbà àwọn elders in your family i need number. i need to investigate kí tó jáde síta pé mo fẹ́ ba mo fẹ́ fèsì máa yẹn because anything tí èèyàn bá ti gbé sórí social media ó máa wà ń bẹ̀ títí láéláé but conscience ẹ̀ ń kọ́ ọkàn ẹ̀ ń kọ́ ó máa máa bí ẹ pé ṣé o ṣe dáadáa at the end of the day tó jẹ́ pé ẹni tó wá condemn yẹn kò ń ṣe ọ́ dárí pé mo rí ẹbú kìpọ̀ máa ń sọ pé ẹ wàá wá síta wàá wá apologize no ó wà very very wrong ó bẹ́tà kó má ṣe rárá ju pé kó ṣe tán kó apologize kò ń ṣe gbogbo ẹni tó gbọ́ aburú kò ń ṣe gbogbo etí tó gbọ́ aburú ló máa gbọ́ apology ẹ̀ ló máa rí apology ẹ̀ even when you apologize Nigeria will still say pé you are under duress wọ́n ti bribe ẹ̀ náà ṣe ni pé kó wá apologize so better kó má jáde síta rárá tó o bá ti confirm nǹkan tó fẹ́ sọ síta I go ahead mo ní mú owó wá o tí máa fi call o international call ni máa fi call Nigeria give me bóyá ó fún mi ní hundred or fifty dollar that time Moloke. I called all of them. I called more than five people. I called the lawyer. I called the family elders. I called the father. I called the, the senior in the family. I called more than five people that I listened to gbogbo nǹkan tó dẹ̀ sọ mo dẹ̀ record ẹ̀ pátá mo dẹ̀ gbé fún lady yẹn. Mo ní this is the outcome. As far as this case is concerned, I will not be part of it. Because number one, kò múlẹ̀ pé máa eh, eh, yẹn ló gé bàbá ẹ̀ and secondly ilẹ̀ tí bàbá ẹ̀ lọ gbà kò ń ṣe ilẹ̀ tó yẹ kó lọ kọ́lé fún because wọ́n ti pín property yẹn fóníkálukú ìgbà tó dẹ̀ ti pín property yẹn fóníkálukú ó yẹ kí bàbá ẹ̀ kó dúró sáyè tiẹ̀ kò yẹ kó lọ sí àyè ẹlòmíì at the end of the day bí kéèsì yẹn bó ṣe lọ nìyẹn mo ní I can't do it I have another one too náà pé tó wá sọ ẹkú wá bá mi tó ní pé ah I have a lot of them but I will just give you two samples tó sọ ẹkú wá bá mi pé ọ̀gá òun tó gbà òun síṣẹ́ woman yẹn ní distributor àwọn Coca-Cola ni so eléyìí wá ń bá ṣiṣẹ́ wọ́n wá ní misunderstanding orí pé ó fẹ́ bóun lájọṣepọ̀ òun ò wá gbà fún ó gbalé fún òun a máa wá bóun nílé tó gbà fún òun òun ò wá gbà fún pé kó bóun lájọṣepọ̀ based on that ló ṣe wá jáde síta tó fi ló wá gbé òun lọ sí kàn tó lóun jalè yeah it was case of pé òun jalè ni ló ṣe wá sọ pé òun jalè kíní kan mo ní a ah, ó lọ jalè orí pé ó fẹ́ bá alájọṣepọ̀ ó wá inú bí mi gan pé a ah, báwo ló ṣe máa lo power yẹn ìwọ àgbàlagbà sọmọ kékeré ó fẹ́ máa bá alájọṣe papọ̀ tá a dẹ̀ máa ń ṣẹlẹ̀ so why tó fi máa wá tó wá gbé lọ sí tó fi máa parọ́ olè mọ́ torí pé kò gbà kó bá òun lájọṣepọ̀ why will you do that o fẹ́ fi ọwọ́ ọlá o fẹ́ fi gbalé lójú nìyẹn mo ní tress kéèsì ẹ mo ní kó má wọrí mo ní but give me the number of the woman mo fẹ́ nọ́mbà woman mo fẹ́ nọ́mbà yín tẹjọ ṣiṣẹ́ ń bẹ̀ ìyàwó ẹ̀ tó ló ń nà mo fẹ́ gbogbo nọ́mbà information everything ó dẹ̀ fún mi and I call the woman and I talk to the woman and I ask the woman the details so at the end of the day mo find out pé actually bọ̀bọ̀ yẹn ó jí owó wúmà yẹn má wúmà yẹn dẹ̀ fi ṣe mánéjà mo wá lo experience tèmi gan náà ti ní tẹ́lẹ̀ ní nàìjíríà nígbà tí mo ṣe business lóríṣiríṣi báwọn ọmọ ṣe ń jalè mi bó ṣe ń jí mi lówó mo lo experience yẹn mo fi wádìí ọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ gangan mo dẹ̀ conclude pé lóòótọ́ òun gan fúnra ẹ̀ ló withdraw ńgbà tó rí bí mo ṣe bẹ̀rẹ̀ kéèsì yẹn gbogbo all these tí mo ṣe mi ò gbé wá sórí social media tí mo fi ṣe gbogbo underground investigation mi mi ò gbé wá sórí social media mi ò sọ̀rọ̀ nípa ẹ̀ rárá rárá àtọ̀ why i was doing it but Bukky Jesse tó bá ti gbọ́ gbàrà báyìí á ti gbé wá sórí social media now bó dẹ̀ ṣe ń gbé wá yẹn agreed bó ṣe investigate yẹn agreed and supported which is good so that a lè mọ ẹni tó pa this innocent boy but má conclude yet. Don't conclude yet because I live in the midst of Nigerians. I was in Nigeria for more than I live my my 40 something years. 40 something years in Nigeria. I live with them. I gave birth to all my children in Nigeria. I trained my children to university in Nigeria before I leave Nigeria. So I do business in Nigeria. I work and retired in Nigeria. I do business for more than 20 something years in Nigeria. I employ people working under me in Nigeria. Staffs works for me in Nigeria for that 20 something years tí mo fi ṣe business. So experience tí mo máa in dealing with Nigeria people ó máa yàtọ̀ sí experience tí ẹ̀yin tẹkọ̀ dédé láti kékeré ẹ̀ tí live life yín Nigeria kẹ́ tó wá sí America àbí kẹ́ tó wá sílùú òyìnbó so ẹ̀ really jáde kẹ́ mọ̀ how people do in Nigeria bó ṣe máa ń behave bó ṣe máa ń ṣe so every information tó bá gbé fún ẹ Bukky Jesse máa conclude pé hundred percent those informations are right are correct gbé wá sórí social media don't jump into conclusion that is exactly what i'm trying to say má conclude pé Wùmí ló pa Mohbad ọ̀ǹtì tí gbogbo investi gbogbo wọn bá jáde sita. tó bá rẹ́dì láti sòótọ́ ọ̀rọ̀ there are a lot of things tí wọ́n hide ní kéèsì yìí tó jẹ́ wípé up to now mo kàn ń wò pé ṣó yẹ kí kéèsì Mohbad kó dé stage tó dé yìí tó bá jẹ́ pé gbogbo àwọn tó yẹ kán sòótọ́ tó bá ń sòótọ́ prime boy eh, mohbad ó gbáwọ́ mọ́ jíìpù ó ní court lọ́wọ́ wọ́n dẹ̀ jẹ́ ká bìlífù pé jíìpù yẹn wọ́n háyà jíìpù yẹn ni ẹni tó ní jíìpù tí wọ́n háyà òun dà kò sí bí mohbad ṣe máa gbáwọ́ mọ́ eh, prado jeep tí ní pati o níbi tó sọ pé àwọn area boys. Si tí wọ́n sọ̀rọ̀ àdì tí wọ́n pọ̀ sí in fact bá ṣe ń jí kílẹ̀ tó immediately báyìí náà tí wọ́n máa gbé sórí social media tá a ti máa risk yẹn bó ṣe ṣẹlẹ̀. gbogbo ta ló ní prado jeep ẹni tó ń gbá ọwọ́ ọmọ prado jeep ẹ̀ tó fọ́ ta ló ní prado jeep kí ló jẹ́ tẹ́nìyàn ò jáde síta kó sọ̀rọ̀. hospital tí wọ́n gbé Mohbad lọ those are the investigation tẹ̀mí expect pé ó yẹ kí Bukky concentrate on not Eh, ká máa mọ́nítọ̀ Wùmí ká máa mọ́nítọ̀ ọmọ ẹ̀ kán lọ gérun ọmọ ẹ̀ anywhere tó bá ti rí ọmọ ẹ̀ kán gérun ọmọ ẹ̀ that is an extremist yo ó ti go too far Bukky Jesse ó ń go too far because tí ọmọ yìí tó bá lọ para at the end of the day tó bá find out pé kò lọ́wọ́ níkú Mohbad ńkọ́ conscience ẹ̀ ń kọ́ conscience ẹ̀ ń kọ́ ọmọ eh, ẹni bọ ọ mẹni tó ní àṣẹ lẹ́nu oníkálukú ló ní gift a lot of people mọ gift tí ọlọ́run fún wọn bí irú bí mo ṣe wà báyìí mi ò kì í sọ̀rọ̀ òdì síyàn mi ò ń sọ̀rọ̀ òdì síyàn ló jẹ́ pé mo ṣe máa ó máa hard fún mi a lot of people gbà tí mo ṣe kéèsì kí náà pé ọmọ olè dúmọ̀tà yẹn Lizzy Wich Anjorin tí mo ṣe kéèsì ẹ̀ wọ́n wá sí ọ̀dà comment mi I have more than thousands of comments few tí mo kà wọ́n ń ṣépè wọ́n ń ṣe gbogbo ẹ̀ i stop reading comments because tí bá ní pé kí n máa ṣépè èmi tí mo tẹ̀ máa dá lóhùn máa kàn ní back to sender tí bá ní pé kí n máa ṣépè yẹn fún wọn èmi ní àṣẹ lẹ́nu tó jẹ́ pé tí bá ṣe sọ ṣèbí eléyìí tí mo ṣe fún Lizzy ọjọ́ within a week tí mo dá padà fún Lizzy náà mu ní market pé ó jalè lólè tó ti ń jà látọjọ́ etí wọn ò rí wọn mú ó ti ń jà káàkiri even outside Nigeria ló ti ń fìkọ́ bojú ló ti ń jalè yẹn kiri mo dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mi pé olè ni at the end of the day ṣé ọlọ́run ò hópò ẹ̀ síta tí gbogbo yín rí kò sí bó ṣe lè defend ẹ̀ tó ó kàn tàn yín ni ṣé ọlọ́run ò gbé jáde síta tí wọ́n rí pé ó lè ní màá kàn ignore wọn because mo mọ̀ pé tí bá dá padà fún wọn tí bá ṣe ìpè yẹn fún wọn bọ́n ṣe ń ṣe yẹn ó máa mọ́ wọn ó máa lọ straight lọ bá wọn ni màá kàn ra dákẹ́ màá máa wò so màwọn tán ní àṣẹ lẹ́nu gbogbo wọn parapapọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ innocent child yẹn ṣé ẹ ti conclude pé ọmọ yẹn ọmọ àlè ni ṣé ẹ ti conclude Karimat wọ́n pè ẹ́ wọ́n ní kó support àbúrò ẹ̀ ó jáde síta ó ní kí bàbá Mohbad kó lọ ṣe DNA first fọmọ tiẹ̀ gbogbo yín ẹ kóra yín jọ ẹ bẹ̀rẹ̀ sí ní support ẹ̀yin bloggers ó lè ní gbogbo yín ẹ bẹ̀rẹ̀ lébi òun ní gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní sọ wípé kí kó má lọ ṣe DNA ẹni ẹ kí bàbá Mohbad kó kọ́kọ́ lọ ṣe DNA DNA kọ́ DNA ní DNA kọ́ mo dẹ̀ sọ fún Wùmí gbà yẹn mo ní Wùmí ibi tó máa tiẹ̀ dé ó kéré síbi tí àwọn pípù yìí tó máa tiẹ̀ lọ mo pariwo pé ìyá ẹ̀ ń kọ́ ṣé ìyá ẹ̀ gan ò lè gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ àbí kó gba gbogbo sample kan tó bá fẹ́ lò kan fi lọ ṣe gbogbo nǹkan tó náà fẹ́ ṣe tó bá ń stubborn Wùmí náà ó jáde síta ó wá ń sọ ẹkú kí ló ń sọ ẹkú fún Wùmí kí ló ń sọ ẹkú fún àwọn tí wọ́n ń tì ẹ́ ṣé wọ́n ti tì ẹ́ dé ògiri tí ò ríbi tó o lè gbà mọ́ òun ló ṣe jáde síta tó fi ń ké Wùmí I told you let these people let them do an open dna gbàgbé court letter gbàgbé kinní kan ẹ ṣé o lè wá gbọ́mọ ẹ ṣé o fẹ́ lọ gbọ́mọ fálọ́ba ni. o kílíníìkì báyìí náà ti fẹ́ ṣe o the highest tó lè ṣẹlẹ̀ ni pé time tí kọ́ máa schedule yín papọ̀ kílíníìkì tó bá sọ pé wọ́n ti fẹ́ lọ ṣe kọ́ fún ẹ ní your own time kó gbé ọmọ lọ́bẹ̀ kan ṣe sample kọ́ ṣe gbogbo nǹkan tọ́nà fẹ́ ṣe tó bá wà sure pé hundred percent Mohbad ló lọ́mọ kí ni nǹkan tó ń gbé pamọ́ gbogbo stage tó wá bára ẹ dé tó wá dé stage tó jẹ́ pé wọ́n wá fi gbogbo ọjọ́ wọ́n fi ń ṣépè fọ́mọ ẹ ló ṣẹ̀ wá jáde síta ló wá ń sọ ẹkún ni Karima ẹgbẹ́ ẹ̀ náà ló ń bá ẹ sọ ẹkún Karima tó yẹ kó pè kó advice ẹ pé gbé ọmọ lọ síbi tó bá fẹ́ gbé lọ ó sọ pé ẹ let them wait for court order let them wait for court order let them do this let them do that let them do this let them do that reputable places tó ẹ mọ̀ pé even if it is outside the country ìwọ ṣe tiẹ̀ káwọn náà ṣe tiwọn kó wá gbé the two results kó wá gbé papọ̀ kó wá mọ ẹni tí ó ń parọ́ tí the new result bá come out the same thing simple tó bá come out positive eh, eh, good wàá nísinmi wàá tún lè wàá focus lé another way wọ́n á fi ẹ́ lọ́rùn sílẹ̀ wọ́n á jẹ́ kó o gbádùn ilé ayé ẹ̀ wọ́n á jẹ́ kó o sinmi wọ́n á fi lè àmì lẹ́gbà tó ti bẹ̀rẹ̀ láti six months ago tó ti jẹ́ kó máa wọ́ ọmọ yẹn ńlẹ̀ wàá tún gbé fídíò ọmọ kékeré yẹn wàá tún gbé sórí social media wàá tún bẹ́ẹ̀ gbé wàá lọ máa rọ̀ pèlè lórí wàá lọ máa ṣe oríṣiríṣi kan lórí ọmọ innocent child yẹn tí ò mọ̀ gbà tẹ́ dẹ́ṣẹ̀ tí ò mọ̀ gbà tẹ́ jọ pàdé ara yín tí ò mọ̀ gbà tẹ́ jọ ṣe gbogbo òṣì tẹ́ jọ ṣe papọ̀ jẹ́ bá ṣépè lórí ọmọ lọ́mọ náà ó jáde síta ó wá ń sun ẹkú ó wá ń sun ẹkú èké wùmí ẹkú èké ló ń kò sí tó lè confam pé you did it èké ni ìwọ àti Karimo lẹjọ wá ń sùn lánàá because ẹkú tẹ́ wá ń yẹn kò wọ́ọ̀dì wọ́tà ti save kó yẹ kẹ́ ẹ ti save nígbàrà tán títí dark olúlọ́yọ̀ kẹ́mi olúlọ́yọ̀ àti very dark man tán ti bẹ̀rẹ̀ DNA yìí ló yẹ kó ti sọ pé apart from court court lè lọ ṣe tiwọn but for you to have peace ok nbo lẹ ti fẹ́ lọ ṣe o nbo lẹ ti fẹ́ lọ ṣe ok bí báyìí ni mo ti fẹ́ lọ ṣe o jẹ́ kó fún ẹ ní appointment on your own because mo rí fídíò ẹ oníta ló máa gbà pé kó gbé ọmọ ẹ lọ fẹ́ni tí ó hate ọmọ ẹ now ó gbà pé òkè bàbá Mohbad kò láìkì ilé à kájọ gbé ti sẹ́gbẹ̀ má gbàgbé pé bàbá Mohbad yìí sọ wípé ó kú ọjọ́ kan tí Mohbad máa kú òun lọ sílé Mohbad Mohbad gbé ọmọ yẹn lé òun lọ́wọ́ ó tún ya fọ́tò òun àti ọmọ yẹn ó ní that's the only thing tó ń rántí tí Mohbad ṣe fún o ní last time ẹnu bàbá Mohbad ló ti jáde ó jáde many times so báwo ló ṣe máa jáde síta tí wàá sọ pé that same man ó ètò ọmọ yẹn ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀ tí bàbá Mohbad dẹ̀ ṣe sọ pé òkè o ẹ jẹ́ ká jọ ẹ ṣe DNA test yìí kí ló dé tí o accept wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n praise ẹ̀ gbogbo ok ta ló bá ẹ sun ẹkún ẹgbẹ́ ẹ̀ Karima ló jáde síta tó bá ẹ sọ gbogbo àwọn bloggers tó ń tiẹ̀ tán ni pé kó má ṣe DNA mélòó ló jáde síta tó bá iṣẹ́ ìdúnṣe bí àwọn náà rìkọ́ọ̀dù mo gbọ́ tí ìyẹn tún sọ pé kò má sọ̀rọ̀ mọ́ tító tító òun máa nà ẹ́ tó bá tún kọ̀ntínú láti máa sọ̀rọ̀ ìwọ́dẹ̀ lọ́mọ títí ẹ ṣé oyè níyì náà ń pè ẹ́ I don't even know mi ò mọ gbogbo yín because I don't belong to your group because white mi ò fi lè belong sí group yìí ni pé tó jẹ́ pé I don't associate myself with any blogger ni pé I'm a hundred percent truth sayer no matter whom you are hundred percent truth sayer ni mí mo dẹ̀ rí pé ibi tó bá ti favour yìí ibẹ̀ lẹ máa ń jókòó sí àwa ti ju level ẹni tẹ́nìkan máa fún lówó tó máa ní pé ká bà tẹnìkan jẹ́ I will never do it títí tí máa fi wọnú ilẹ̀ àwa dẹ̀ ti ju level kò sí owó mi lọ́wọ́ ẹ̀ kò sí owó kankan tó ní lọ́wọ́ tó fẹ́ fún mi because owó ọwọ́ mi ó tó mi jẹ I work all in my life láti nàìjíríà mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ at the age of maybe eighteen ọ̀gbà tí mo ti wà secondary school mo ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò mo dẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí mo fi wọ amẹ́ríkà ni. so iṣẹ́ ọwọ́ mi ó tó mi jẹ I'm not a blogger that will come and be begging eh, for money no ọlọ́run ní jẹ́ kí rí ọlọ́run ní jẹ́ ká rí àìsàn tó máa ju ẹ̀mí wa lọ ọlọ́run ní jẹ́ ká rí bẹ́ẹ̀ pé màá wá because gbogbo nǹkan tí mo ní tọ́lọ́run fún mi pátápátá ló tẹ́ mi lọ́rùn gbogbo property àtowó tí ọlọ́run fún mi pátápátá ló tẹ́ mi lọ́rùn because kò sí nǹkan tí mo fẹ́ jẹ tí ọlọ́run ò fún mi so i'm okay i'm contented Me o wá extra money Me o wisest money Me o look for people's money i'm okay kò sí owó kankan tó lè wá gbé wá fún mi kémi gbà lọ́wọ́ ẹ̀ kí ni mo fẹ́ fi ṣe and i'm we never come to social media to beg anybody for anything kò sí kankan tí mi ò fẹ́ last year i bought 2023 car this year mo tún ti ra car 2024 sienna so all by myself iṣẹ́ ọwọ́ mi kò ń ṣe pé bóyá mo máa wá síbi kan wá máa bẹ́ẹ̀gì owó àbí láti máa ṣe kinní kan so that is why tó jẹ́ pé i can never be part of bloggers or social media because mo rí wọn pé ibi tó bá ti jẹ̀bẹ̀ ló máa focus tẹ́nì yẹn gan máa ń ṣe nǹkan tí ò dáa they will continue to support that person and be protecting that person ọjọ́ tó bá ti ṣe nǹkan tí ò tún dáa sí wọn they do it personally wọn ṣe as a blogger ọjọ́ tí o bá tún ti ṣẹ̀wọ́ wàá tún jáde síta àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní bú ẹ how can I belong in that kind of category ní level tí mo bá life dé no èmi ò ṣe lè blogger I just love doing it and I've been doing it for many years I've been doing it even because before you even fall into tagba-taja tẹran talk of on the social media I've been doing it by posting for many as long as they want ti bẹ̀rẹ̀ sí even but you o tẹ̀ sí fídíò lórí la fóònù làwa take picture la man post it. so I can't belong to them mo rí oyè níyàbọ̀ rẹ̀ níyì náà pé lédi yẹn ló dẹ̀ ń sọ fún pé kó stọ́ọ̀pù òun máa ṣe kinní kan kó dákẹ́ òun wà lára àwọn tó ń sọ fún pé kó máa ṣe DNA DNA kọ DNA ni kó dúró bẹ̀ kó máa wá DNA ṣé ó yẹ kó jẹ́ pé àwọn yẹn ó lọ́kọ tiẹ̀ tó gbé sínú ilé o ọkọ ti tiẹ̀ wà nù mọ́ṣúárì ó wà ń bẹ̀ wọ́n keep ẹ̀ pọ́n tí tó bá ṣe DNA wọ́n encourage ẹ pé kó máa stubborn pẹ̀lú ẹ̀ kó lè continue láti máa bá ẹ jà kó lè continue gbogbo nǹkan tó fẹ́ fún ẹ òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn bloggers tó ń support ẹ tọ́ni kó máa jó lọ mò ń wọ ẹ̀yẹn tọ́ ló gbúdọ̀ ṣe DNA gbogbo àwọn gangan náà kọ̀ sí gbogbo èpè tó ń ṣẹ́ lórí ọmọ ẹ tó fi jáde síta tó wá ń ké tó ń sun ẹkún náà tẹ́gbẹ́ ẹ̀ náà tó ń bá ẹ sun ẹkún ẹ̀gbọ́n tó yẹ kó pọ̀ ẹ́ jókòó kó bá ẹ sọ̀rọ̀ kó advice ẹ pé Wùmí jáde síta anywhere láti double confirm ẹ lè máa ṣe ẹ lè máa ṣe tẹ́ẹ̀sì yẹn ẹ lè máa ṣe tẹ́ẹ̀sì ó claim pé wọ́n dá fifty million fún bàbá Mohbad ó fi kọ́lé ó fi kọ́ ṣọ́ọ̀ṣì ó fi ṣe gbọ́ ó fi ṣàwo ta ló encourage ẹ̀ o tún sọ́nà nítorí ìyẹn tó ń lo ó fẹ́ lo DNA kò rẹ́dì láti ṣe DNA okay ìgbà tí wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn kí ló dé tó kick against it láti bẹ̀rẹ̀ wá wù mí kí ló dé tó bẹ̀rẹ̀ sí ní sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu ìgbà tó ti demand fún ìfá àkọ́tẹ̀ tó demand fún ìgbà tí Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ti gbé story yẹn jáde pé wọ́n ti ṣe DNA aku remember mo ka write up Kẹ́mi Olúnlọ́yọ̀ mo follow write up ẹ̀ ń gbà yẹn ó ní Dubai lẹ ti lọ ṣe DNA yẹn ó lẹ ti ṣe DNA yẹn kí Mohbad tó kú ó ní Naira Marley wà ń bẹ̀ ó ní bọ́ọ̀sì ọ̀gá ọkọ ẹ̀ àti naira marley ní ní ní dubai lẹ́jọ́ ń jàjà yẹn ló invite yín náà lọ ṣe dna yẹn ní dubai ó ní resort yẹn dẹ̀ wà ó ní naira marley wà nínú tọ́jọ́ lọ sí dubai tọ́jọ́ lọ ṣe that dna ó náà dẹ̀ confam pé kò ń ṣe mohbad ló bí ọmọ yẹn kẹ́mi ló kọ́kọ́ sọ kí very dark man tó wá jáde ẹ Sam Larry dẹ̀ ni very dark man tiẹ̀ ń ru ọmọ yẹn sí òun ò rò ó sí kábíyèsí tọ́sẹ̀ wàá ń rò ó sí náà náà ìgbà tó ti sọ yẹn kí ló dé tí kó tó di yánpọnyánrin kó tó dé stage gbogbo tó dé kí ló dé tó fi sọ pé Kẹ́mi Olúnlọ́yọ̀ hospital wo ló ń lò ó hospital wo ló ti fẹ́ ká lọ ṣe because as a good lady tó wà one hundred percent tó bá ṣẹlẹ̀ sẹ́mi tí mo wà yìí nǹkan tí màá ṣe ni pé the actual person tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ DNA jáde síta ni mo instead tó fi lọ́ọ́ bá bloggers ó oh, ní the bloggers ẹgbẹ́ ẹ̀ tó lè tó ní péèjì tó ní kíní lọ IG tó lè fi ṣe fídíò kó máa sọ ẹkú lóru àná kí ló dé tí ò fi lo that page yẹn kó fi pé kẹ́mi tó kọ́kọ́ gbé kíní yẹn jáde pé kẹ́mi o. Oh, kílíníìkì wo ló ti fẹ́ ká lọ ṣe DNA òun tó gbé jáde yẹn náà ibo ló ti fẹ́ ká lọ ṣe DNA kò lọ́ọ̀bẹ̀ kẹ lọ ṣe or very dark man tó gbé jáde kílíníìkì wo ló wà tó wà ṣúọ̀ pé ó garanti o pé ká lọ ṣe DNA kó lọbẹ̀ kó lọ ṣe kí wọn náà kó wá lọ sí ti tiẹ̀ personal ti tiẹ̀ náà kó lọ ṣe DNA yẹn so that the three results wọ́n á lè gbé jáde síta oníkálukú á lè rí ṣé ó máa dé stage tó dé yìí kò lè dé stage tó fi wá ṣépè fún ọmọ ẹ tó fi wá ké jáde bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń la ẹnu yín gbogbo ẹ̀yin tẹ́ ń la mi ò tí ì jẹun láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ jáde síta tẹ́ la ẹnu yín tẹ́ ṣépè fún ọmọ Liam ọmọ innocent child yẹn gbogbo yín pátápátá lẹ máa forí yín gbé láìkọ ẹyọ kan ẹ forí gbé ọmọ yín ò ní forí gbé o gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn pátápátá ni èpè yẹn máa padà sórí ẹ̀ gbogbo yín pátápátá lẹ máa forí yín gbé gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fún Wùmí ẹ máa forí yín gbé gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fún ọmọ Liam ẹ máa forí yín gbé because as at now wọn ò tí ì lè condemn Wùmí ẹ dẹ̀ tí ì lè conclude pé Wùmí ló pa Mohbad investigation ṣì wà lórí ẹ̀ ọ̀n títí gbogbo àwọn tó bá involve tó bá jáde síta tó bá ready láti sòótọ́ lẹ fi lè mọ̀ ókè ẹni wọ́n gé lọ́rùn ṣé tí wọ́n bá gé tí wọ́n bá kọ́ọ̀tì Mohbad ní ọrùn ṣe bí ó ní hospital Bukky Jesse ìwọ ni mo bá sọ̀rọ̀ o investigation as a good blogger or journalist àgbọ̀dẹ̀ ṣe pé rẹ̀ ní investigative blogger nǹkan tẹ̀mí expect kò ń ṣe individual kan máa monitor bóyá Wùmí lọ dóko àbí kò lọ dóko ń má bìn ó lè lọ dóko ọkọ ẹ ti kú ó wà nù Bible gan the only thing tó lè separate you and your husband ni pé tó bá tó bá kú tí kan nu yín bá kú ìkejì free obìnrin ni tí ò bá lè control ọ̀jẹ̀ eh, kí ló fẹ́ kó ṣe ó lè lọ bákùnrin míì náà ó ní right over her body ó ní láti láti ṣe nǹkan tó bá wù ú so Bukky Jesse gbogbo pé kó máa mọ́nítọ̀ ẹ̀ kiri ṣẹlábílà ó gbé lọ mo kàn rí pé ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ ó gbé lọ sí private beach ó gbé lọ sí kinní ó ní right láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe tó bá rìlì jẹ́ pé òun wá upai Mohbad tó dẹ̀ fẹ́ investigate nǹkan gangan tó ṣẹlẹ̀ number one hospital méjì ni wọ́n gbé Mohbad lọ ṣé ojú doctors tó attend sí Mohbad tó sọ wípé tọkọ fàmẹ pé ó ti kú ṣé wọn ò rí máàkì pé wọ́n ń gé lọ́rùn kọ́kọ́ sínú rìpọ́ọ̀tù wọn because wọ́n náà fún wọn ní rìpọ́ọ̀tù rìpọ́ọ̀tù yẹn ó dẹ̀ yẹ kán lè sọ at least nǹkan tó rí physically even if they cannot go deep inside to know what pa Mohbad at least physical body ẹ̀ outer body ẹ̀ ṣé dókítà ò rí kó rí pé wọ́n kọ̀ tiẹ̀ èmi expect pé kó send àwọn tó ń send káàkiri tó ń monitor Wùmí yẹn because ó dàbí pé ó ti di personal eh, something náà pé ó ti focus lórí ọmọ Wùmí yẹn jùjú pé kó investigate case yẹn gẹ́gẹ́ bó ṣe pé rẹ̀ ní investigative blogger hospital tí wọ́n gbé lọ kí ló tó send àwọn èèyàn lọ sí hospital yẹn kí wọ́n lọ bá doctor tó kọ report wọ́n ṣáà ni wọ́n fún wọn ní report now ta ló kọ report ẹni tó kọ report ṣé ó rí máàkì pé wọ́n gé Mohbad lára kó tó satisfy ẹ̀ pé ó ti kú at least di fèrèfèrè tó lè guess apart from motorsti di fèrèfèrè tó lè get kí ló dé tí ó máa kọ sínú report àwọn nǹkan báyìí ló rí ṣé dókítà kọ sínú rìpọ́ọ̀tù tí wọ́n fún wọn kí ló dé tó o sẹ́ǹdì àwọn tó ń sẹ́ǹdì káàkiri tí wọ́n mọ́nítọ̀ Wùmí ó lọ bí báyìí ó jáde lọ bí báyìí ó ṣe kinní kan báyìí ó ṣe kinní kan báyìí Nàìjíríà ló ti lè ṣe é ìwọ náà mọ̀ náà ṣebí lóyìnbó ló wà ìwọ náà mọ̀ náà ṣebí lóyìnbó ló wà ṣebí lóyìnbó ló wà ṣé wọ́n lè ṣerú ẹ̀ fẹ́ nìkan kó tún wá sórí social media kó wá sọ pé òun mọ́nítọ̀ uber bill tó fún ẹ ní certificate pé kó máa mọ́nítọ̀ ẹ̀ wà á ti wà lẹ́wọ̀n wà á ti gbàgbé ẹ Bukky Jesse wà á threaten to life ni òun threaten ilé ayé ẹ̀ ni pé òun mọ́nítọ̀ gbogbo step èèyàn kiri ah ah it's against the law bẹ̀ẹ̀ tó ṣe o tún wá sórí social media o tún wá sọ now kí ló dé tó o rán àwọn tó ń rán káàkiri kó rán wọn lọ sí hospital tí wọ́n ti confam pé Mohbad ti kú kọ́ fún ẹ ní kọ́ sọ nǹkan tí wọ́n rí lára ẹ̀ ṣé wọ́n rí ibi tán ti gé lára ṣé wọ́n fún lọ́rùn pa àbí wọ́n gé lára kí ló dé ṣebí Mohbad wà ní mọ́ṣúárì and I know you pé bó ṣe ń go extreme láti investigate kan tó bá fẹ́ kí ló dé Nigeria is a place where you can give them money and get whatever you want kí ló dé tó o ti fún àwọn tó wà ní mọ́ṣúárì ibi tí Mohbad wà lówó kán ti lọ bá ẹ investigate bọ́ọ̀dì Mohbad láti rí i pé bóyá wọ́n ń gé lára àbí wọ́n ń gé lára kó tó conclude pé Wùmí ó fi nǹkan gé lára àbí ó gé lọ́rùn Bukky Jesse o àmọ́ bóyá o ti ṣe o bẹ̀ tó o bá ti ṣe èmi sọ àwọn kọ̀ọ̀kan tó yẹ kó o ṣe tó bá kò gbàgbé wùmí lọ yàgbẹ́ wùmí tọ̀ lẹ́ni wọ́n lọ bá sùn lọ́tẹ́ẹ̀lì wọ́n lọ ṣe gbáǹkínní wọ́n lọ ṣe gbákan níbìkan gbàgbé all those things. àwọn nǹkan tó yẹ kó o really investigator ni mo sọ fún ẹ Bukky Jesse hospital méjèèjì tí wọ́n gbé lọ at least wọ́n rí bọ́ọ̀dì ẹ̀ náà wọ́n attend sí i hospital yẹn gba orúkọ wọn rán àwọn èèyàn lọ́bẹ̀ because you are close to the family rán àwọn èèyàn lọ́bẹ̀ kí wọ́n lọ béèrè lọ́wọ́ wọn àbí kó interview wọn doctors yẹn ṣé wọ́n ti pè wọ́n fún corona inquest doctor tó confirm pé Mohbad ti kú ó yẹ kó wà ní corona inquest kó wá sọ́tì ẹ̀ the second hospital tí wọ́n gbé lọ náà ó yẹ kó pè wọ́n the director of the hospital ó yẹ kó wà ní corona inquest kó wá sọ àbí doctors tó attend sí or nurse tó attend sí kí wọ́n wá sọ nǹkan tí wọ́n rí kan tó sọ wípé eh, dead on arrival or whatever name tó bá fún gbogbo ìyẹn lèmi expect pé ó yẹ kí o ṣe ẹni tó ní prado jeep tí wọ́n ní Mohbad gbá ń bo lẹni tó ní prado jeep wà ṣé wọ́n yìí ti gíláàsì mọ́tò ẹ̀ àwọn investigation tèmi expect pé kò ṣe nìyẹn kò ṣe pé ọmọ àṣepè fún Wùmí torí everyday when you come out ó máa ṣépè fún wàá sọ̀rọ̀ ni as a Christian ò nídìí láti máa ṣépè fún yàn kò dé stage pé in fact òun raise hyper party tiẹ̀ gan even with all those things kò tí ì dé generation pé wọ́n ń ṣépè fún yàn eh, ìyá Mohbad èpè Mùbí èpè Ṣẹ̀rẹ̀bẹ̀là Ṣímídà èpè àdúrà eh, èpè kìnnì kan èpè gbogbo wọn èpè èpè èpè èpè lójoojúmọ́ ṣé kò ń sún ẹni Bukky Jesse ó dẹ̀ ń fi ẹnu yẹn ó fi pé Ọlọ́run ó dẹ̀ ń fi ẹnu yẹn ó fi lọ gbàwẹ̀ ó ń fẹ́ ẹnu yẹn ó fi pé ọlọ́run lọ́sàn-án lóru àbá ah, kí ló dé kò lé tó yẹn náà ṣé nílé ayé kò lé tó yẹn ẹ jẹ́ ká mu bó ṣe yẹ ká mu ẹ dẹ̀ jẹ́ ká máa ṣe this our blog tá là ń ṣe yìí ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú conscience wa ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú conscience wa ẹ jẹ́ ká máa wádìí òótọ́ ká tún sì máa di òótọ́ yẹn mú ẹ má jẹ́ kákan máa ká má tí ì rí kankan ká máa jump into conclusion pé ó ń jáde pé wọ́n gbalé fún wọn ẹ̀bẹ̀ lásìmúdà bá sùn ó ṣe gbá ó gbé lọ beach ó gbé lọ kìnní ìyẹn ò tí ì confam pé Wùnmí ló pa ọkọ ẹ̀ ó ní láìfù tiẹ̀ náà tó máa live tọkọ ẹ̀ bá kú so ìyẹn ò confam pé òun náà ló sì pa ọkọ the only thing tó lè confam pé òun ló pa ọkọ ni pé. Pe tó bá rí wípé ó fún Mohbad lóògùn tó pa ọ̀ọ́ bóyá wọ́n jà tí ó wagun lọ́bẹ gẹ́gẹ́ bó ṣe ń claim o okay even tó bá tẹ̀ dé stage yẹn wọ́n ní ìka tó bá ṣẹ̀ òun lọ́ba máa gé ẹni tó bá ṣẹ̀ òun ló máa jẹ ìyà ẹ̀ tẹ bá ní whatever tẹ bá ti confam pé okay o òun ló actually pa Mohbad o òun lè máa face kò ní kankan ṣe pẹ̀lú Liam tó bá jẹ́ pé lóòótọ́ ọba ló bí Liam Liam ò ní kankan ṣe pẹ̀lú gbogbo kan tó ṣẹlẹ̀ ọba àti Wùmí òun lè máa fèsì ọba àti Wùmí lè bá lẹ́jọ́ ẹ̀ ní Liam ní ẹjọ́ kankan bìkọ́sí ọmọ yẹn ọmọ yẹn ò mọ nǹkan kan kò tí ì lè sọ̀rọ̀ kò mọ a mọ b kò mọ anything kò mọ right kò mọ left kò mọ anything it's just an innocent child gbogbo abiyamọ tó bá la ẹnu àtẹni tí ò tiẹ̀ tí bímọ tó ń la ẹnu because ẹ̀yin tó máa ń ya láti ṣépè fọmọ tí kankan bá ṣẹlẹ̀ tẹ́ máa bọ́ sórí ọmọ ẹ̀yin ní àgàn àtẹni tí ò tí ì bímọ abiyamọ tó bá dẹ̀ jọ ẹ̀yin tó lanu tó ṣépè fún Liam ó máa forí ara ẹ̀ gbé gbogbo yín pátá lẹ́ máa forí ara yín gbé because kò sí nǹkan tọmọ yẹn ṣe kò sí kankan rárá tọmọ yẹn ṣe Wùmí kò tí pẹ́ jù o kò dẹ̀ tí late jù it's never too late for you láti agree kó lọ borí ẹ̀ tó pariwo kó wá ṣe kó wá ṣe kó wá ṣe you don't need that o oh, need that máa pariwo ìwọ gọgọgọ fúnra ẹ lọ sí reputable hospital tó bá pe bàbá Mohbad gẹ́gẹ́ bó ṣe claim o oní bàbá Mohbad oní pé ó sì ń ó sì torí pé ó gbowó ó sì fẹ́ máa gbowó yẹn kó lè kọ́ ṣọ́ọ̀ṣì òun ló jẹ́ kó máa dìlé DNA yẹn tó bá mọ̀ pé bàbá Mohbad dẹ̀ ń ṣe yẹn intentionally ìwọ ò ṣe lọ sí reputable place either outside the country or within the country tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rẹ́ Mohbad tó súnmọ́ ẹ ló pè pé kó fún ẹ lówó on your own go and do it tí bàbá Mohbad bá ń dìlé Wùmí gbogbo ẹkún tó ń sùn yìí ò need all what you need is just for you to take a bold steps based on your conscience tí conscience ẹ bá clean and clear pé yes hundred percent Liam Mohbad ló ní o need àti dúró fún bàbá Mohbad lọ́ọ̀yà or court or anybody Wumi I'm still repeating it I hope you see this video lọ sí any reputable organization where they do DNA táwọn èèyàn dẹ̀ mọ̀ pé wọn kì í parọ́ now you go there lọ ṣe bójá outside the country táwọn tó bá lówó lọ́wọ́ táwọn ọ̀rẹ́ Mohbad tán láìkẹ́ tán close mọ́ ẹ tán bá lè contribute owó fún ẹ lọ ṣe bójá UK bójá America lọ ṣe ní outside the country ṣe ní Nàìjíríà reputable place ní Nigeria. lọ ṣe on your own don't wait for anybody má dúró fún anybody lọ ṣe tó bá dẹ̀ ti ṣe tó dẹ̀ confirm pé exactly that place ló ti ṣe gbé result ẹ̀ gàdàgbà gàdàgbà pẹ̀lú má crop negative or positive fún wa o má crop positive ibi tó gbé positive àbí ibi tó gbórúkọ Liam sí pé ẹ ẹ Mohbad tó gbórúkọ sí complete statement of that place tó ti ṣe DNA gbé wá sórí social media gbé fáwọn bloggers ẹ kó post ẹ kó lórúkọ hospital kó ní gbogbo information and kó dẹ̀ capture ẹ pé this is the DNA result o. Oh you can go and confirm you can go and confirm if you doubt it o ti tì wọ́n sí rìn nìyẹn o ti gbé wọn sí fast lane o ti ṣe fast forward o ti fúnra ẹ nísinmi o ti fúnra ẹ ní peace of mind ó kéré o mo ṣe ń wò pé ṣé o sì níyà tó ń wù ẹ́ o sì níyà láyé ṣá tó ń wù ẹ́ tó ń wù gbogbo nǹkan tó ń ṣe yìí tó wo gbogbo ìyà tó ń fi jẹ́ gbogbo nǹkan tó ń go through tó bá wà innocent ni o tó bá wà innocent wù mí wà láì wàá jẹ ìyà yẹn lé ayé wàá tún jẹ lọ sọ́run tó bá wà innocent wù mí bẹ́ẹ̀ tó bá wà innocent tí gbogbo kan báyìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ fún ẹ tí ìyá ẹ dẹ̀ dákẹ́ tó ń wù ẹ́ à kò ń ṣàbíyamọ tó dáa go reputable places wùmí i'm repeating it again go to different places either uh, ìkànnì abroad ìkànnì Nigeria. ibi tí wọ́n lè ní access sí tí wọ́n wọ́ọ̀kì kó o dẹ̀ sọ fún wọn wípé ní that place pé anybody tó bá fẹ́ wá confam result yìí kàn confam ẹ̀ fún wọn torí o bá fún wọn ní consent because it's your private uh, medical exam but uh, medical result so wàá fún wọn ní that consent yẹn pé tó bá ní kó sign kó sign pé anybody can work can call them to confirm if actually the result is from their the organization or anybody can walk in to confirm from them and post it on social media and give yourself peace tó bá dẹ̀ jẹ́ pé negative náà ni mo sọ fún ẹ ní last video mi mo ní kò sígbà tí mark kú ò ní kú kò sígbà tí ò ní ṣẹlẹ̀ gbogbo bí wọ́n ṣe ń bá lọ wọ́n fa wọ́n bá wọ́n fún ẹ ní delay tactics kán lè máa fi ẹ jẹun lórí social media ìwọ ló dẹ̀ ń jẹ̀yà ẹ̀ ìwọ ló ń lọ sórí bẹ́ẹ̀dì sleepless night ìwọ ló lè sùn ìwọ ló ń jáde síta tó wá ń sun ẹkún àwọn blogger wọn kàn máa sọ tẹnu wọn tó bá ti sọ̀rọ̀ tán wá wọnú lé wọn padà lọ ṣe daily activities wọn ìwọ ló ò lè gbé Liam jáde náà Liam ó fẹ́ gbé lọ hospital ọmọ tiẹ̀ sí ìkẹ́ ò lè gbé lọ because wọ́n ní kán gẹrun ẹ̀ wọ́n ní kán ṣe gbá kán lọ́ọ́ fi ṣe DNA ìwọ gan ló free láti jáde tó bá jáde ẹ̀rù ń bọ̀ ẹ̀ kán má kidnap ẹ̀ oná fẹ́ kidnap ẹ̀ ìwọ náà ló tún bẹ̀rù láti jáde oníkan tó bá jáde wọ́n á sọ̀kò pa ẹ̀ tó bá lọ sí corona inquest wọ́n kidnap ẹ̀ wọ́n ṣe gbá kí ló dé because ó refusing refusing to do DNA means Liam is not for Mohbad simple as ABC Wumi tó bá jẹ́ pé liam is for mohbad kí ló dé tó fi refuse kí ló dé tó ń dírágì ẹ lẹ́sẹ̀ kí ló dé tó ń dúró fún bàbá mohbad kó fún ẹ ní consent kí ló dé tó ń dúró fún lawyer kí ló dé tó ń dúró fún court when you can easily walk into like two or three even if you don't want to do it outside the country go to five places jẹ́ káwọn èèyàn dáwó fún ẹ it's not gonna cost you a penny go to five different places tí wọ́n ti ń ṣe DNA ní Nigeria. one two three four five lọ ṣe DNA fún ọmọ ẹ personally on your own post the result yẹn sórí social media capture the company name the proper paper gbogbo picture yẹn ni kò show kò ń ṣe just uh, screenshot of where they say positive no the same everything information of the hospital the clinic and capture it you are free to call them to confirm if the result is from the organization àwọn gan tó ti wà lórí social media wọn ò ní fẹ́ parọ́ wọ́n á gbé authentic result jáde because àwọn náà ò ní fẹ́ ṣe nǹkan tó jẹ́ wípé ó máa affect business wọn so wọ́n á gbé result authentic jáde the five result dá sórí social media dá sórí igbá caption it pé you can walk into any of these places to confirm the result if the result is genuine if the result is from the organization or not simple as abc tó bá jẹ́ Mohbad ló lọ́mọ tí gbogbo ẹ̀ come out positive Wùmí ọkàn ẹ̀ máa balẹ̀ ó máa ní píìsì gbogbo kábíyèsí gan tó ń rúmọ gan tó ń ṣe rúmọ rúmọ rúmọ rúmọ even kábíyèsí gan náà tó ní they will take them to court they will do this they will do that ṣé ó nídìí gbogbo they will take them to court owó tó máa ná ní court èló ló fi máa ṣe DNA tó fi máa sọ pé kọ́ tó máa ọ kábíyèsí ni ẹ̀ nà ọba ni ẹ̀ nà ọba lórí ohun gbogbo ó bá kọ̀máàdì Wùmí kó gbọ́mọ wá kó pàdé ẹ̀ ní clinic kẹ́ lọ síbi tó ti ṣe DNA mo ní clinic DNA uh, uh, office or whatever they are calling them in Nigeria kẹ lọ bẹ̀ kẹ lọ two or different places kí kábíyèsí sanwó kó ṣe DNA pẹ̀lú Liam kó jù sórí igbá kí lọ́ọ̀yà jù sórí pàdédì DNA you are free to go there and confirm ah ah open things tẹ́ lè ṣe kẹ́ fi wẹra yín eléyìí tí mo rí lẹ́tà legal letter from kíná pé ọba elégùsì tó ní pé they will all be coming to Nigeria to face the law to investigate more to help us to investigate to do this gbogbo time tẹ fi kọ lẹ́tà tẹ fi rí wò bóyá english yìí bóyá ó correct àbí kò correct bóyá ó ní error àbí kò ní error how many minutes lẹ fi máa lọ ṣe DNA tí wùmí mà at least tí ọba bá ní pé kí wùmí gbọ́mọ wá ṣé ọba eh, wùmí ò dẹ̀ níwà àṣọ pé òkè o ọba ò ní kankan ṣe pẹ̀lú ọmọ òun o ọba ò dẹ̀ ní ṣàbúrú fọmọ òun o ṣó máa lóun ò ní gbé lọ kí ọba náà tán lé ẹ̀ mọ́ kó kó lọ ṣe DNA pẹ̀lú ọmọ kẹjú gbogbo ẹ̀ sórí social media because ó ti wà lórí social media kẹ́ lọ ṣe yẹn títí kóòtù bá dẹ̀ fẹ́ lọ ṣe tiwọn kí kóòtù lọ ṣe tiwọn but to maintain peace kéèsì Mohbad lè last for years bó ṣe ń bá lọ àyè two tútútútú three months tó ń fún yín gap tó ń fún yín yẹn ẹ máa rò pé bóyá in the next one month in the next two months tí wọ́n tí wọ́n ń gé kékèké yẹn ẹ lè wà lórí ẹ̀ for the next two three years kan máa ti ẹ̀ ń di kéèsì corona inquest yẹn at the end of the day those two three years náà fi máa máa bá a ṣe those two three years ló máa máa drag ẹ those two three years ló fi máa wà ní exile because o ní free o ní lè jáde Karimo bo ló wà ìyá Wùmí bo lẹ wà ń bo lẹ fojú sí bàbá Wùmí bo lẹ wà àgbà ìyá ní gbogbo yín ẹ kì í ṣòbí rere ẹ wá dẹ̀ fi ọmọ yẹn lẹ̀ kó máa go through gbogbo wàhálà yẹn for the throughout the period tó fi máa parí kéèsì Mohbad tó lè last for years bó ṣe ń drag ẹ lọ kó máa jẹ̀yà ẹ̀ lọ kí gbogbo wọn kó máa jáde lójoojúmọ́ kò sí kankan tó fẹ́ sọ Mohbad this Mohbad that Mohbad this ẹ fún wọn lọ́rọ̀ sọ kó máa sọ ní everyday wọ́n á sọ láàárọ̀ wọ́n á sọ lọ́sàn-án wọ́n á sọ lálẹ́ repetition nǹkan tó ti sọ fídíò tó ti sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n á tún gbé jáde wọ́n á tún repeat ẹ̀ again. lórí nǹkan tí ò kọ́ sí yín ní èdè kátẹ sọ pé ó kọ̀ sí ní èdè ṣé wá lè fi ọjọ́ kan tẹ́ fi máa ká sọ pé látàárọ̀ títí di alẹ́ lẹ́ fi lọ ṣe DNA ṣé wá lè fi compare six months tó ti ń drag ẹ lórí ọmọ àlè tán ló gbé lọ́wọ́ ṣé wá lè fi compare six good months tó ti drag ẹ tó ti drag ẹ eh, ẹ lórí social media because ó affect ẹ gradually torí pé ojú ọmọ kékeré ni ká ló ti dàgbà díẹ̀ wà ti máa land lọ́sibítù wà á ti máa ṣe back and front ta ni Wùmí collapse me do this kíní kan wá ti gbé lọ sí hospital high blood pressure ga ti ga because bó ṣe wà yẹn ó lè so lójú oorun kí náà tún sọ kí náà tún ṣe kí náà tún ṣe gbá kí ló tún ṣẹlẹ̀ kí ni lágbájá tún sọ lórí social media lady. báwo náà ṣe fún lẹ́sì gbogbo ẹ̀ ló ń fọjọ́ ayé ẹ̀ gbọ́ èyí tó bá sọ tó bá ti fi bú ẹ wàá ronú tó bá wà lórí bẹ́ẹ̀dì wàá máa ronú sùn wàá máa ké sínú ndá o ti ké jáde o ké sínú tẹ́lẹ̀ o ti wá ké jáde náà ṣé ó yẹ kó dé stage yẹn wù mí ṣé ó yẹ kó dé stage yẹn ní simple things tó máa ṣe àtúgbọ́ ọ̀rọ̀ ìyá Mohbad oní ọkọ ẹ̀ alọ́ba olóńsọ wípé òun ní kí prime boy kó máa lọ kó máa sá lọ kó má bàa sọ pé òun ló pa Mohbad onítorí pé alọ́ba òun fẹ́ ìyá prime boy pé girlfriend ẹ̀ ni. <laughs> oke gbogbo kọtọkọtọ tó wá sọdà alọba ń fẹ́ ìyá primeboy girlfriend ẹ̀ níyà primeboy ṣó nìkan kankan ṣe pẹ̀lú pé kó o pe adopted daughter ẹ wù mí kó o bá sọ̀rọ̀ gbogbo kọtọkọtọ tó jáde tó sọ lórí social media kẹtẹ tó máa wá sọ yẹn ìyí tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ tó yẹ kẹ́ àdírẹ́sì now òun ni DNA kó tó bá jáde máa wá analyse kó tó dé stage pé wọ́n mú prime boy le hold responsible níbi tó ń bá kéèsì yẹn lọ because bó ṣe sọ̀rọ̀ yẹn o olóúnjẹ lọ́sẹ̀ ọmọ ẹ̀ o ní èdè bìfọ̀kọ́ tó lọ sí ṣòpó wàánu ilé ẹ̀ o ní bó dẹ̀ ṣe wà ń bẹ̀ o ní so um, o sọ pé páwọn tó wà ń bẹ̀ pé wọ́n sọ fún ẹ pé o ti búlò tọ́ kò fẹ́ fóun lówó ṣó yẹ kó ṣe irú ẹ̀ fóun bó bọ́ ọmọ ẹja trout ó lè bá jà ẹni tí gangan mistake ti abọ́sẹ̀dé ìyá Mohbad tó ṣe ni pé ṣó rẹ́ni tó bá jà síta ọ̀rẹ́ mi ṣẹ̀ mí ó fèsì ẹ̀ ó sọ fún ó bá ja ìjà yẹn àwọn èèyàn wà mẹ́tọ́ witness tó dẹ̀ ja ìjà yẹn síta wọn ò nínú láti gbé nǹkan sí wọn dẹ̀ ń ṣaburú tí Prime Boy bá fẹ́ ṣe ìkà fún Mohbad kò ní bàjà kò ní bàjà jáde síta tó jẹ́ wípé àwọn èèyàn máa witness ẹ̀ tó máa mọ̀ pé ó ń bàjà pé kò help òun ìjà ìfẹ́ òun ló bàjà ìjà pé wọ́n jọ jẹ́ childhood friend òun ló bàjà ìjà pé bóyá ó ti ní one or two things tí Prime Boy tó ti ṣe fún Mohbad nígbà ìṣòro pé now pé ó yẹ kó lè support o kó lè help o ìjà yẹn ló bàjá ó bàjá ìjà yẹn kò mí pé boy ló pa Mohbad Abọ́sẹ̀dé turn around gbogbo kọ́tọ̀kọ́tọ̀ interview tó ṣe ní punch newspaper turn around from all those gbogbo òṣì tó ń ṣe káàkiri pé adopted daughter ẹ Wùmí jókòó kó lọ ṣe DNA ókè tó bá ní bàbá Mohbad kọ́ ló bí kọ́ ló bí Mohbad ókè ìwọ ńkọ́ ṣé wọ́n kọ́ ló gbé Mohbad sínú kí ló dé tó òfin ní kí ó púlì o even tẹ bá tẹ fẹ́ ṣe tó bá tẹ jẹ́ pé mi ni bó ṣe dé orí social media tó bá jẹ́ pé mi ni Wùmí o ha tó bá jẹ́ pé mi ni Wùmí gbà tọ́mọ olè olórí burúkú yẹn tó bú mi tó ṣe gbá tó lọ́mọ mi ó ṣe gbá kan ó ṣe kinní kan ọmọ mi is eighteen years mo post ẹ̀ gan sórí facebook mi gbà tó pé eighteen mo dẹ̀ ráwọ̀ kan tó sọ kọ́tọ̀kọ́tọ̀ pé it's a lie how can she be eighteen how can she be that's my last child accident òun ló fa ọmọ ò fit from me nínú womb ni títí títí tí ó fi gbé jáde ọlọ́run ló ló máa survive so i'm happy ṣèbí mo gbé jáde tí mo ṣe fídíò pẹ̀lú ẹ̀ so that kò rí pé kò ń ṣe ọ̀rọ̀ síkírìtì ni nígbà tó ní mi ò kàwé kí ni mo ṣe orí fídíò mo gbé gbogbo àwọn sátífíkẹ́ẹ̀tì mi nàìjíríà àti tamẹ́ríkà mo gbé jáde mo show everybody lórí social media nígbà tó ní mi ò nílé kí ni mo show díẹ̀ nínú ilé mi lórí social media so tó bá jẹ́ pé èmi ni wù mí o another way tó bá jẹ́ pé èmi ni wù mí o màá bá ibi tí mo ti fẹ́ lọ ṣe DNA màá bá wọn sọ̀rọ̀ pé ẹjọ́ ẹ má bínú o àníṣò ojú o ó máa jẹ́ live video láti inú ilé mi tí mo ti ń gbọ́mọ yẹn lọ bí tí màá ti lọ ṣe DNA títí tí gbogbo result máa fi jáde ó máa jẹ́ live video wọ́n máa máa tẹ̀lé mi lọ lórí live pẹ̀lú ẹ̀ tí màá fi lọ bẹ̀ fi máa ṣe wàá jẹ́ kó jẹ́ live kẹ́ everybody kí gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ yìí kó wálẹ̀ Mohbad ló lọ́mọ o Mohbad kọ́ ló lọ́mọ tó bá dẹ̀ mọ̀ pé Mohbad kọ́ ló lọ́mọ tó dẹ̀ sure pé Mohbad kọ́ ló lọ́mọ tó dẹ̀ ti ṣe DNA yẹn wù mí ṣó mọ̀ pé a ní conscience ṣó mọ̀ pé tó bá jáde síta tó sọ a or b ṣó mọ̀ pé nínú ẹ̀ gangan ọmọ exactly exactly kan tó ṣẹlẹ̀ sí gbogbo nǹkan tá a bá sọ jáde lẹ́nu a dẹ̀ ní conscience tó máa even tó bá ń parọ́ yẹn ó máa máa bí ẹ wípé ṣóòótọ́ ló dẹ̀ ń sọ báyìí lójú ara ẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé o ti lọ ṣe DNA yẹn o gẹ́gẹ́ bí Bukky ṣe sọ o bí Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe sọ o pé ẹ ti ṣe DNA o torí ó ti di àwọn méjì náà tọ́nà ti ṣe DNA tó bá dẹ̀ mọ̀ pé o ti ṣe DNA yẹn o ó dẹ̀ ti mọ̀ pé Mohbad kọ́ ló ní ọmọ sọ fún wọn pé Mohbad kọ́ ló ní ọmọ ẹ̀ẹ̀kan là ń kú à ń kú lẹ́ẹ̀kejì bọ̀tí ló pa Mohbad tó bá dẹ̀ mọ̀ pé torí Liam o òun lẹ ṣe pa Mohbad o kò sígbà náà ti má kú òní kú lọ sí court kó lè protect ẹ kó lọ sòótọ́ ẹ tó bá mọ̀ nǹkan tó bá dẹ̀ ṣẹlẹ̀ kó fèsì ẹ̀ because gbogbo ẹni tó bá ń ṣe ìkà ló mọ̀ pé ìkà ló ń ṣe in as much tó ti gbọ́ tó ti sọ̀rọ̀ tó ti lọ léèwé ó ti mọ ọ̀tún yàtọ̀ sósì ó dẹ̀ ti mọ ìka nǹkan tí ò da yàtọ̀ sí nǹkan tó da because nínú mind oníkálukú ẹ̀bí méjì ló wà tó máa máa bá wa sọ̀rọ̀ ẹ̀mí tó máa máa bá ẹ sọ pé kó o ṣe dáadáa àtẹ̀mí tó máa máa bá sọ pé kó o ṣe ní aburú méjèèjì ló máa máa control at the same time ó wá left for you láti decide láti choose èyí tó bá fẹ́ either ọ̀nà aburú àbí ọ̀nà tó dáa but to me tó bá dẹ̀ mọ̀ pé ìwọ ló wà involve ní ọ̀rọ̀ ikú Mohbad Dance to the music. Let the music go on, ready to face it. Ó ti ṣẹlẹ̀, ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn. Bóyá self defence ni o, bóyá ẹjọ́ ń jà ní o, tọwọ́ ti tiẹ̀ tó ju tiẹ̀ o. Come out. Kò sọ, tó bá dẹ̀ ti mọ̀ pé òun bọ̀ kankan pa ẹ̀ kọ́kọ́ lọ ṣe DNA kókó kó yọ ọrùn ẹ̀ kúrò nínú ìyẹn náà number one kọ́dẹ̀ wá face corona inquest kọ́ wá wo kó wá tó lead sí by that time autopsy result náà ti jáde wọ́n á lè ṣe gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ lè dájọ́ bó bá ṣe fẹ́ dá but wàá ti kọ́kọ́ mú the issue of ta ló pa Mohbad who pa Mohbad Wunmi pa Mohbad Wunmi do this Wunmi do that Liam because of Liam because of this but I wonder o ó jáde síta ó dẹ̀ ń sọ ẹkún Wunmi apart from reason tí mo fi ṣe fídíò mo kàn ń sọ ilé àbáyá ni o ó jáde síta ó dẹ̀ ń ké òun sọ ẹkún yẹn òun sọ ẹkún yẹn lórí ọmọ ọdún kan lórí Liam ọmọ ọdún kan òun sọ ẹkún yẹn oníkan gbà ẹ ò fẹ́ kó kú ò fẹ́ kí ọmọ ọdún kan kó kú tó jẹ́ pé ọmọ ọdún kan yẹn ò tiẹ̀ tí kátẹ̀ sọ pé ó tiẹ̀ ti náwó náwó ò tiẹ̀ tí ìnáwó mílíọ̀nù àbí kinní kan lé lórí because eh, ó sì mú ọyàn àbí bébí fúdù sí ni. bóyá owó hospital tó dẹ̀ wá san olé alágbòladẹ̀gbọ́ pé obìmọ sísò ò tí ì ná bí one million gan lé lórí lórí ọmọ ọdún kan ó ké jáde báyẹn òun ẹ̀ ń gbọ̀n everything gbogbo body ẹ̀ ń shake ẹ̀rù ń bà ẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ náà jáde ó ń sọ̀rọ̀ ó ń sọ ẹkún at the same time ẹ̀rù ń bà á lórí pé wọ́n ṣépè lórí ọmọ ọdún kan ò fẹ́ kó kú kí ló dé tẹ́ fi wá ń blame bàbá Mohbad fún gbogbo nǹkan tó bá ṣe gbogbo àrà tí bàbá Mohbad bá dá lórí ọmọ ẹ̀ twenty six years twenty six years ó kúrò lébẹ̀ alọ́ba ní seventeen years Basha Abọ́sẹ̀dé ìyá Mohbad seventeen yálà pa seventeen years ló ti kúrò ńbẹ̀ kínní kan ló ti kúrò ńbẹ̀ seventeen good years tó fi wà pẹ̀lú ọmọ yẹn bí ó tiẹ̀ náwó for the fact pé ó wà pẹ̀lú ọmọ yẹn ó mọ ìgbà tó rí fọ ó mọ ìgbà tí ọ̀fun dùn ó mọ̀gbà tó lọ school ó ṣe gbogbo kinní yẹn lórí ọmọ yẹn for seventeen good years ah ah o wàá fẹ́ kó dára o fẹ́ kó jáde síta o fẹ́ kó pariwo síta o fẹ́ kó tì í káàbọ̀ ẹ lójú wù mí pé kí ló ṣẹlẹ̀ sọmọ òun pé ta ló pa ọmọ òun ṣó yẹ kí o máa bínú pé bàbá Mohbad ó fẹ́ wá ìkan tó pa ọmọ ẹ̀ wù mí nígbà tí wọ́n ń ké káàkiri tó ń sọ ẹkú káàkiri lórí ọmọ ọdún kan ọmọ ọdún kan tó ti rán lọ primary ò ti lọ lọ daycare ọmọ tó sì gbé sílé tó kàn ń fún lọ́yàn tó ń fún ní baby food o lè pariwo ẹgbà mí síta o wàá fẹ́ kí bàbá Mohbad kó ké kó dára kó pariwo ẹgbà mí kí ló pa ọmọ mi kí ló pa ọmọ twenty six years mọ́ mi lọ́wọ́ gbogbo nǹkan tí bàbá Mohbad bá ṣe Wùmí expectation ni ó yẹ kó expect ẹ̀ ó yẹ kó expect ó yẹ kó mú mọ́ra ó yẹ kó mọ̀ pé abiyamọ máa tara ṣòro pé ọmọ yẹn kàn máa kú báyẹn tó kàn dẹ̀ máa dákẹ́ tí ò ní sọ̀rọ̀ ọmọ twenty six years ọmọ tó kú tó pé bàbá ẹ̀ tọ́fì ẹ̀ ń bá àmọ̀ ẹ̀. ó ṣe a lot of mistake o mi ò mọ adviser ẹ mi ò dẹ̀ mọ ẹni tó ní pé kó máa jó lọ mò ń wọ ẹ̀yẹn wù mí ọmọ kú o ẹ̀ ń bá o ò pe bàbá ẹ̀. ta ló fún ẹ ní agbára ta ló fún ẹ ní authority ta ló fún ẹ ní àà ẹnìkan ló bì bí ti tiẹ̀ jòǹjòló tó gbé lọ́wọ́ bó ṣe ká ẹ lára náà o expect kó máa ká bàbá ẹ̀ lára o expect pé nìkan ló jẹ̀yà tó ṣe bí Mohbad ti lóko nídìí kó tó mọ̀ àbí kò lóko nídìí kó tó mọ̀ èmi Mohbad ti ń rìn kó tó mọ̀ Mohbad no matter bẹ́ẹ̀ ti jọ pẹ́ ẹ ti jọ wà for twenty something years oníràpà ni ẹ́ o máa ráàpù ni o máa ok eh, Mohbad ti dàgbà ó ti lè sọ̀rọ̀ ó ti lè máa kọrin ni o ṣe jẹ́ rápà lẹ́ ṣe pàdé stéèjì tí Mohbad wá dé yẹn ta ló gbé dé stéèjì yẹn kí ìwọ tó bá Mohbad pàdé àwọn òbí ẹ̀ ni kátẹ́ gbàgbé Abọ́sẹ̀dé tó àbádọ́nà ọmọ torí àti ẹ̀ ti sọ yẹn kọjá me i don't like repeating repeating repeating o àbádọ́nà ọmọ o àbádọ́nà ọmọ o àbádọ́nà ọmọ àti gbà but kó tó àbádọ́nà ẹ̀ náà ó ṣèyálé lórí ó lọ sí hospital ó ké ẹgbà míì ó go through the pain nine months ó gbé sínú ó fi ru oyún yẹn after nine months tó gbé sínú ó lọ sí hospital ó lọ sí labour room ó sun ẹkún gẹ́gẹ́ bí abiyamọ ó go through pain gẹ́gẹ́ bí abiyamọ ó bí Mohbad jáde. not only that sleepless night ó gbé ọyàn ẹ̀ jáde síta gẹ́gẹ́ bí abiyamọ ó fún Mohbad tóbìnrin bá ń fún ọmọ lọ́yàn kò sórun lójú ẹ̀ tó bá ń tọ́mọ ò lè sùn o lè ṣe bó ṣe wù ẹ́ o lè dára tó bá wù ẹ́ because gbogbo movement ẹ gbogbo orun ẹ ó depend lórí ọmọ ọmọ ló máa dictate bó ṣe gbà tó máa sùn ọmọ ló máa dictate ibi tó máa lọ ọmọ ló máa dictate nǹkan tó ṣe máa lo ilé ayé ẹ fún as at that time tó máa ń tọ́jú ọmọ ìyá Mohbad náà go through that lórí Mohbad ká gbàgbé pé bóyá ó fi ilẹ̀ ní ten years ó dẹ̀ tọ́jú ẹ̀ náà títí wọ ten years so definitely ó mọ bí Mohbad ṣe bẹ̀rẹ̀ primary school ah ah Mohbad lóbìí wọ́n dẹ̀ ṣì wà láyé ó ní ìyá ó ní bàbá even tí Mohbad ò bá ní ìyá tí ò bá ní bàbá àwọn family àwọn siblings àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ̀ àwọn extended family ẹ̀ wọ́n ní right láti bi ẹ́ pé kí ló pa ọmọ wọn because ìwọ ló wà pẹ̀lú Mohbad seventy-two forty-eight hours twenty-four hours one hour two hours kí Mohbad tó kú wọ́n ní right láti fà ẹ́ jà wọ́n ní right láti fà ẹ́ sọ̀tún wọ́n ní ra ọmọ síìkì ó ti wà lọ́sípítù o à ń tọ́jú ẹ̀ o àìsàn báyìí ló ṣe tá à ń tọ́jú o ó lọ ọjọ́ mẹ́ta ó lọ ọjọ́ mẹ́rin lọ́sípítù from there ó gbabẹ̀ kú àti ẹ̀sìn gbọ́ ọmọ kọrin lánàá ó lọ sórí stage ó fi ẹsẹ̀ wọn lọ́pọlọ ẹ̀ ò dáa wọn ló ń mugbó wọn ní kinní kan ọpọlọ ẹ̀ ti dàrú ó máa ń ṣe gángangan ẹni tó ń ṣe gángangan mo tẹ̀ máa ń wò yín pé ẹni tó ń ṣe gángangan ivo ẹgbẹ́ ẹ̀ náà tó jáde tó pera ẹni náà sa òkú mọ̀ tó pera ẹni náà sa àmọ́rúwé tọ́ka tó sọ kọ́tọ̀kọ́tọ̀ pé Mohbad máa ń ṣe gángangan ó máa ń ṣe gbá ó máa ń ṣàwò ẹni tó bá ń ṣe tó bá tọpọlọ ẹ ti dàrú tó ní dementia àbí tó ń hallucinate tó ń ṣe gbogbo ẹ ó lè púùlù crowd kó lọ sórí crowd kó púùlù àwọn crowd tó tó yẹ ní last video ẹ̀ mò ń wò mo ní ẹni tẹ́ sọ pé ó ń ṣe gángan géèdé before kó tó kú ló púùlù crowd tó dẹ̀ kọrin táwọn èèyàn jó sí tí ò miss west yẹn tí ò miss stage ó ṣe gbogbo ìyẹn bàbá ẹ̀ gbọ́ pọ́mọ wà ní kòròdú pó lọ kọrin ìyá gbọ́ pọ́mọ wà ní kòròdú pó lọ kọrin ẹbí gbọ́ pọ́mọ wà ní pọ́mọ wọn wà ní kòròdú pó ń kọrin ó wá di ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta wọn ló ti kú kò ṣe pé bóyá o after ìkòròdú o ó sì kí o arọ́ọ̀ṣẹ́ lọ sọ́spítò o kìíní kan o ó wà lọ́spítò wọ́n try o wọ́n rí ṣe o ó wá kú o àbí kìíní kan ó kúrò ń bẹ́ẹ̀ jọ lọlé ẹjọ wàánu lé wọ́n fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ gbòdì tó bá dẹ̀ jẹ́ pé abẹ́rẹ́ tí wọ́n fún o ló gbòdì autopsy máa gbé jáde ó máa ṣó ẹ̀ náà bẹ̀tì yìí tó ń jà ránranranran lọ́wọ́ yìí kí ló dé tó kọ́ ẹ̀yìn fáyàwó mi kí ló dé tó bu omi paná tó ń jó lọ́wọ́ tó ń ràn mọ́nàmọ́nàmọ́ ẹ lójú yìí kí ló dé tó bu omi pa once and get your peace tó bá jẹ́ pé abẹ́rẹ́ ló gbòdì lára ẹ̀ nọ́ọ̀sì tí ò gba láísẹ̀nsì tí ò gba sátífíkẹ́ẹ̀tì tó lọ ń gúnyàn lábẹ́rẹ́ á lọ fèsì ẹ̀ á lọ dance to it because tí kò tó dé stage wa at that stage tí Mohbad wà yẹn kò yẹ kí ó fún ní abẹ́rẹ́ láì ṣe pé wọ́n ṣe proper investigation láì ṣe pé wọ́n ṣe proper test wọ́n á ṣe drug test fún wọ́n á rí i pé tó bá wà lọ́ndà oògùn olóró wọ́n á kọ́kọ́ flush ẹ̀ ká padà sí the earth ká lo little experience ẹ̀ tata ní ní the earth wọ́n á kọ́kọ́ flush ẹ̀ ọ́ withdrawal wọ́n á kọ́kọ́ flush ẹ̀ kó tó di pé wọ́n ṣe anything fún wọ́n fún lóògùn òun dẹ̀ decide ó lọ bẹ̀ ó rí i ó dẹ̀ lọ sí kẹ́míìsì ó lọ ń ra abẹ́rẹ́ ó lọ ń gun ó lọ ń ṣe gbá ìyẹn máa fèsì ẹ̀ náà tó bá wà sọ pé torí o sọ pé ṣèwọ lo ní kó gun lábẹ́rẹ́ àbí ṣèwọ lo ní pé kó ṣe gbá tó bá jẹ́ pábẹ́rẹ́ ẹ̀ náà ló pa ẹ̀ nọ́ọ̀sì tí ò ní láísẹ̀nsì tí ò ṣe even tó bá ní láísẹ̀nsì gan tó jẹ́ nọ́ọ̀sì gan tó qualify torí mo rí pé àwọn èèyàn kan sọ pé kò ní láísẹ̀nsì even having license is not even the issue you can even have license go kó o mistake kó o error kó o get punished for it o lè lọ school kó gba certificate yẹn gan lọ́wọ́ to bá dẹ̀ ṣe error nǹkan tí ò yẹ kó o you will still get punished for it kátẹ̀sẹ̀ wàá sọ nọ́ọ̀sì tí ò tiẹ̀ ní certificate tí ò lọ nọ́ọ̀sì abẹ́lé tẹ́ lọ pè á fèsì ẹ̀ náà because number one as a qualified nurse tó ní sátífíkẹ́ẹ̀tì tó dẹ̀ ní license wàá mọ̀ pé kò yẹ kí o gba abẹ́rẹ́ fún Mohbad under heavy drug tán ló mu táwọn ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ sọ wípé ó mu àwọn dẹ̀ mọ̀ pé ó mu nǹkan because kó tó lọ sórí stage wọ́n máa há ẹ̀. so that situation yẹn but èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ now tó ń jó ẹ lára náà ń sẹ́ẹ̀dì tó fi pariwo alọ́ba tó fi pariwo bàbá Mohbad ó fẹ́ jogún ó fẹ́ ṣe gbá ó ti sọ many times ẹ bàbá Mohbad fẹ́ jogún agreed ok tí Mohbad bá kú tọ́lọ́run fi Mohbad tó fi ṣí àgbà bàbá ẹ̀ tí properties ẹ̀ dẹ̀ wà ńlẹ̀ ṣó máa ní pé kọ́ lọ dànù ni no òun náà ló máa take over property ẹ̀ ṣèbóun ló bi àbáwọn àbúrò ẹ̀ so definitely kò ń ṣe new thing kò ń ṣe nǹkan tó ṣe bàbàrà because Mohbad ti dẹ ó ti lọ kò dẹ̀ nífẹ̀ẹ́ rọ ọmọ ẹ lẹ̀ kó máa ráre àbí kó filẹ̀ forí olórí kó sọ pé torí pé òun mọ̀ ọmọ òun àbí kinní kan ikú ọmọ òun dùn òun kinní kan orí olórí ẹ kó ẹ máa kó lọ tó bá wíṣì òpó òun fẹ́ kó tẹ̀ ẹ́ ṣe pé bírú àwọn sọ̀rọ̀ ègbè tó sọ̀rọ̀ àdìbò bá àdó lè kó lọ sí mọ́dálẹ́sì òun kó sọ pé kò sí kankan tóun fẹ́ fi ṣe agbọ́ yẹn ó ń ṣẹlẹ̀ agreed but still òun ló sì ní right over property ọmọ ẹ̀. ìwọ tó dẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ tó lọ́mọ náà ọmọ tó bí tó bá jẹ́ Mohbad náà ni Mohbad náà eh, Liam ó ní right over property bàbá ẹ̀ bó ṣe rí nìyẹn but Liam sì kéré wọn ò tí ì lè hand over property fún ẹ tí family yẹn gan náà tó bá ní pé wọ́n fẹ́ kó property fún ẹ torí Liam tó sì kéré kò possible rárá because number one ó máa lọ fẹ́ ẹlòmíì. these are simple arithmetic these are things tó jẹ́ pé ẹni tó bá lọ́pọlọ wàá jókòó wàá rò ó ó kéré o mo ṣe ń wíṣ pé bo nìyá ẹ wà ìyá ẹ ló yẹ kó pè ẹ jókòó bóyá o dẹ̀ stubborn tó o gbọ́rọ̀ sí ìyá ẹ lẹ́nu a lè blame ìyá ẹ hundred percent ló jẹ́ ó dákẹ́ kó máa wò ẹ́ bóyá o ti bá ẹ sọ tó o gbọ́ sí lẹ́nu o bẹ́ẹ̀ tí o bá ti bá ẹ sọ yẹ kó ti sọ àwọn kankan fún ẹ. tí Mohbad bá ní properties Liam is just one year wọn ò lè kó fún ẹ kó lọ fi fẹ́ ọkùnrin míì káwọn fámìlì Mohbad kan dẹ̀ máa rotting ní poverty kò jọ these are reality of life ká ní ọmọ Mohbad ti dàgbà náà a gbọ́ tí bàbá wọn bá wá jáde tó bá ń jà fógún àwa jókòó ti pé àwọn ọmọ ń kọ́ àbọ̀mọ̀ Mohbad ti pé méjì mẹ́ta wọ́n ti wà ní yunifásitì wọ́n ti wà ní secondary school tó ń ṣe expenses lé wọn lórí ayé àjáde ti bàbá Mohbad pé kí ló fẹ́ fi kókó fi tọ́jú àwọn ọmọ Mohbad bẹ̀ kò ń ṣe ọmọ ọdún kan tó máa tó jẹ́ pé the next one or two years tó bá parí kéèsì Mohbad ó máa lọ fọ́kọ mi ẹlòmíì tó bá lọ fẹ́ ó lè jẹ́ pé torí property Mohbad owó Mohbad gan lọ́kọ mi àṣẹ wá fẹ́ kó lè jókòó tì kó máa jẹ́ káwọn family ẹ̀ máa rọ́tì ní property kò jọ rárá kò lè ṣẹlẹ̀ Wunmi face reality of life and stop repeating repeating repeating repetition ó fẹ́ jogún ọmọ ẹ̀ ó fẹ́ jogún ọmọ ẹ̀ ó fẹ́ jogún ọmọ ẹ̀ Mohbad is still young Liam is a baby wọ́n lè fi property owó Mohbad wọ́n lè gbélé ẹ lọ́wọ́ kò possible accept it once and for all the only thing tó lè ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tí Liam bá need either kan pin kan fún Liam ní tiẹ̀ or gbogbo nǹkan tí Liam bá need káwọn family ẹ̀ kan máa provide ẹ̀ fún because you still go no go and marry another man o ṣì yọ̀ǹgì oníṣègùn tó lẹ́dù ẹ̀wọ́ ló sọnù wọ́n lẹ́ni tó rí e kò sí kankan tó fẹ́ fi ṣe. ẹ má bínú o tí bá sọ̀rọ̀ máa láìkí máa sọ̀rọ̀ so ẹ̀mẹ̀ kọ́mẹ̀ntì yìí máa ṣá máa wò lẹ́ẹ̀kọ̀kan wọ́n ní ṣògo tó lẹ́dù ẹ̀ wọ́n ló sọnù bàbá mi ló máa ń pòwe yẹn alẹ́ ni tó rí ń kọ́ kí ló fẹ́ẹ́ fi ṣe á ní kò sí kankan tó fẹ́ẹ́ fi ṣe ló máa sọnù ní ọjọ́ tí Mohbad ti kú ló ti kú pẹ̀lú gbogbo properties ẹ̀ ló ti kú pẹ̀lú gbogbo owó ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ní òféèrè ni gbọ́gbélé yín lọ́wọ́ lẹ́ni mo fún yín ní one or two years gbogbo ẹ̀ máa disappear because ẹ̀yin gan ẹ̀ nímọ̀ nǹkan gidi tẹ́ fi ṣe bó ní nǹkan gidi tẹ́ rò pé bóyá ẹ fi ṣe ó máa lọ́ọ̀lẹ̀ náà ní at the end of the day gbogbo properties tẹ́ jọ ń pariwo tẹ́ ń jà fún ó ṣì young láti start your life afresh you don't even need to argue even tíjọba gan tó bá gbélé ẹ lọ́wọ́ gan ó yẹ kó ka ẹ láyà kẹ́rù gan bẹ̀ ẹ́ wù mí kó gbélé fáwọn fámìlì ẹ kó lè move on pẹ̀lú life ẹ kó lè ṣe ilé ayé ẹ tí Mohbad ò bá ní ìkọ̀kọ̀ ọmọ kékeré ni ẹ̀ náà mm, billions of your age mates in the world they are still looking for husband billions of your age mates in the world they are still looking for child kí ló fẹ́ kọ́ ṣe tí wọ́n tiẹ̀ lọ́kọ débi tó bá sọ pé wọ́n fẹ́ jogún ọkọ tí wọ́n tiẹ̀ bímọ débi tó bá sọ pé wọ́n fẹ́ kọ́ ọmọ wọn jogún bàbá wọn ṣé òun wò ó ní ọ̀nà that side bẹ́ẹ̀mi náà ṣe ń wò ó ṣé òun wò ó ní that side wù mí because bẹ́ẹ̀mi ṣe máa ń jókòó tí mo máa ń ronú nìyẹn tí bá ro àwọn tí mo àwọn age mate mi tí mo bẹ́tà jù máa tún nu àwọn age mate mi tó bẹ́tà jù mí lọ tí bá ń wo àwọn age mate mi tó jù mí lọ tí mò ń wò pé ah why am I lucky behind you, my age mate màá tún wo àwọn age mate mi tó jẹ́ pé wọ́n ti ẹ̀ lé wọn mọ ọkọ tó máa jẹ́ bílẹ̀ ṣe mọ́ wọn ọmọ nǹkan tó máa jẹ́ ejimate dẹ̀ níwá not even ejimate tájọ lọ school tájọ grow together tájọ dìde ládùúgbò tájọ ṣe bàtúwò ejimate mi tó jẹ́ wípé tí ò bá tọrọ kò tí ì lè jẹun tí ò bá lọ sóko kò lè jẹun màá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́lọ́run ọba ò ṣe níbi tó bá mi bá dé màá lọ́lọ́run ò ṣe màá tún gbóṣùbà màá gbé fọ́lọ́run ọba so kí ló dé tí ò fi ronú lọbẹ̀ yẹn wù mí kó o rò yín pé òkè tí ọmọ Liam yìí ọmọ Liam was just like six months as at the time tí Mohbad kú tí Liam yẹn tó bá ti lóyún Liam ńgbà tí Mohbad kú ńkọ́ ṣé ò ní sáré àsálà fẹ̀mí ẹ̀ ṣé ò ní sáré fẹ̀mí ẹ̀ ṣé ò ní live life ẹ̀ twenty four years I heard it from your mouth pé you are just twenty four years. My third child is 24 years. So when I'm talking, I'm talking to you. ọmọ mi bí is exactly twenty four years kẹta number three child me. Toja de nínú womb me is twenty four years my first son is thirty years so when i'm talking to you i'm talking to you like a mother i'm talking to you like as if pé èmi ni mo bí ẹ jáde kúrò nú mi Wùmí I pray and I hope you see this video please share share this video tag Wumi if you know her let it get to her I'm talking to you as if pé èmi ni mo gbé ẹ sínú tí mo bí ẹ jáde mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ Wùmí tí ó bá sì wá ń ta tó o tí fẹ́ Mohbad tí Mohbad kú ṣó máa jogún. àṣà the time tí o fi lóyún yẹn o ti lóyún tọkọ tó ṣe mọ̀ mi mọ̀ ẹ́ torí mo rí ikùn ẹ̀ ikùn ẹ̀ gan ti ga kó tó di pé wọ́n ṣe mọ̀ mi mọ̀ ẹ́ fún ẹ torí a rí picture tó jókòó sáàrin bàbá àti ìyá Mohbad pẹ̀lú ikùn tó ga about to deliver ganan fi ṣe mọ̀mí mọ̀ ẹ́ fún ẹ tí wọ́n bá ṣe àṣà that time baby mama ni ẹ girlfriend ló jẹ́ ó tiẹ̀ lẹ́nu lọ́rọ̀ the highest tó lè ṣẹlẹ̀ wàá gbé Liam fún bàbá wọn tó bá tẹ̀ kọ́ fáàmù pé Mohbad ló bímọ wàá gbé Liam fún àwọn pẹ́rẹ́ǹtì Mohbad ni that's the highest tó lè ṣẹlẹ̀ tó bá fẹ́ kọ́ tọ́jú ẹ̀ wàá gbé Liam fún àbí kọ́ máa send nínú property sí Liam àbí kọ́ share fún Liam kó fi tọ́jú ẹ̀. so kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe because gbogbo ìgbà tí Mohbad tó ló ti mọ̀ níbi twenty years ago àbí ṣé fifteen years seventeen ní yíngbà tẹ́tí mọ́ra yín àbí whatever tẹ́tí jọ mọ́ra yín bóyá ten years lẹ́tí jọ ń dètè ara yín six months to um, less than one year tí Mohbad fi kú ló ṣe mọ̀ mi mọ̀ ẹ́ fún ẹ for that long tẹ́tí mọ́ra yín tí ò bá ṣe fún ẹ tó kú kí ló fẹ́ ṣe ṣó fẹ́ para ẹ tí Liam ò bá sí láàrin yín kọ́ kí ló fẹ́ ṣe kò sí kankan tó máa ṣe náà you will move on with your life that is how i'm expecting you to see the whole thing forget aloba ó fight for property tó bá jẹ́ partially property ni aloba fight for. Eh, kó fi ilẹ̀ náà iṣẹ́ tí ò ṣe fúnra ẹ̀ tó fi wọ fifty years plus tó wá fẹ́ jogún ọmọ ẹ̀ tó bá rò pé bóyá ìyẹn ló máa wá dirú tó máa dìgbọ̀ fóun ó ń tanra ẹ̀ ni bó kó òwò jọ tó o bá ti fi bíúdì ara ẹ dáadáa kò kúrò lọ́bi kankan ilé ayé ni gbogbo wa wà fi bàbá lọ́ba lẹ̀ ìwọ gọ́gọ́gọ́ fúnra rẹ̀ wù mí ni mo lọ́rọ̀ bá sọ. go and do forget pé wọ́n fẹ́ ṣe wọ́n go and do this thing tó bá possible do it live gbogbo bó ṣe dé clinic gbogbo bó ṣe ṣe sọ fún wọn pé I will not show your face you. Oh, but I want this thing to be on live video. bó ṣe bá ẹ sọ̀rọ̀ bó ṣe gba sample gbogbo ẹ̀ jẹ́ otúnkú ti gbójú láàmù síta òun gbé fídíò ẹ̀ síta òun ya fọ́tò òun ya fídíò ẹ̀ lójoojúmọ́ so there is nothing bad tó bá gbé sí live video tó fi ṣe live video o lè gbọ́mọ ẹ̀ dání kó fi ṣe live video kò ní kankan ṣe kó o fi ṣe bó ṣe gba sample lẹ́nu lẹ̀ àmú bó ṣe gbé lọ bó ṣe ṣe gbogbo ẹ̀ mi ò mọ̀ bóyá instant result ní DNA wọn o àbí bóyá ó máa ń tó déèsì o tó bá jẹ́ pé instant result wàá wà ń bẹ̀ lórí live video yẹn o wọ́n á gbé result yẹn jáde wàá dẹ̀ wàá gbé jáde lórí live tó bá dẹ̀ jẹ́ pé ká lọ kábọ̀ gbogbo bó ṣe gba sample everything orúkọ bí tó lọ gbé sórí live kí everybody rí mi ò ní fídíò láìfù ni kò ṣe kàn rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni now tó bá gbé débẹ̀ tán ṣe tán tó bá jẹ́ pé léètẹ́ tún máa padà wá gba result ni o ọjọ́ tó bá tún lọ láti lọ gba result jẹ́ kán tún gbé kámẹ́rà tẹ̀lé kó tún ṣe láìfù láti inú ilé títí tó fi lọ gba result tó fi gbé result lé ẹ lọ́wọ́ kó wà ní láìfù kó dẹ̀ open ẹ̀ láìfù kí everybody rí tó bá mọ̀ pé ò skeleton in your cupboard tó bá mọ̀ pé o love Mohbad bó ṣe claim o pé òun ló jàbálẹ̀ ẹ̀ tó o dẹ̀ mọkùnrin kankan mọ́ a tí o fẹ́ bí o fẹ́ bí another Jesus Christ di tó bá jẹ́ pé Mohbad ló jàbálẹ̀ ẹ̀ tó o mọkùnrin kankan mọ́ definitely uh, Liam belongs to Mohbad to sure kí ni nǹkan tí kí ni pé kí lẹ̀ ń pariwo fún kí lẹ̀ ń sọ ẹkọ́ àbòsí fún kí lẹ̀ ń kẹ́ ẹ gbàgbọ́ àwọn sórí social media ta ló ń lé yín àbẹ́yìn gangan tẹ̀ ń léra yín because ẹ stubborn or ẹ̀ dẹ̀ ń hide kankan either you are stubborn or you are hiding something it's one of the two because Bukky Jesse ti push ẹ dé wọ́ọ̀lù tó jẹ́ wípé ó yẹ kó o ti ṣe DNA yìí tipẹ́tipẹ́tipẹ́ ìgbà tí mo ti rò pé tó ti ẹ̀ gbé jáde pé o ti lọ ṣe lọ́ọ̀yà Fálànà ló direct ẹsẹ nìkan tẹ lọ forúkọ ẹnìyẹn ṣé gbogbo ìgbà ẹni mi gan ti expect pé kò ti járẹ láti prove ẹ wrong by going to do the DNA live or bringing out the result live mi ò sọ pé kó gbé fún Ìyábọ̀ Òjó má gbé fún Ìyábọ̀ Òjó kó bá ẹ post ẹ̀ má gbé fún anybody kó bá ẹ post DNA má dẹ̀ cut short pépà kékeré kan tó máa gbé fún DNA gbé jáde kọ́ lórúkọ ibi tó o ti ṣe fún àwọn yẹn ní consent pé wọ́n lè lọ confam so that tó bá fẹ́ lọ wọ́n á lọ bẹ̀ wọ́n á lọ confam pé yes o ṣe DNA yẹn ń bẹ̀. anywhere be ready for them and get this thing done and have your peace Wunmi. Have your peace. That is my own Oh, That is my own contribution Oh, Gbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ la ẹnu. Hmm, tẹ́ ẹ wo ọmọ ẹlẹ́jẹ̀ tútù yẹn. Tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. Orí ayẹra yín pátá lẹ fi máa gbé. Ọmọ yín ò ní bá yín gbé ń bẹ̀ o oh, because ọmọ yín ò ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ o oh, ló máa jẹ̀yà ẹ̀ṣẹ̀ that is my principle ìwọ tó o ṣẹ̀ bí wèrè ọmọ olè yẹn bó ṣe gbé bí kíní fídíò ọmọ mi jáde ṣé ẹ rí píkṣọ ọmọ ẹ ṣé mi ò rí fọ́tò ọmọ ẹ lórí social media tí mo lè lọ gbé ṣé mi ò lè gbọ́ ọmọ ẹ sórí social media kí n máa ṣépè fún I will never do that because òbí abiyamọ ni mí I won't do that because ọmọ ẹ̀kọ́ ló ṣẹ̀ rather òun ni mo face òun ló dẹ̀ jẹ̀yà instant judgement lọ́lọ́run fún tó gba disgrace ní ìdúmọ̀ta now ẹ wá lanu ẹ ní right gan láti ṣépè fún Wùmí because ẹ ti confam pé òun ló ṣiṣẹ́ yẹn gbogbo nǹkan tẹkọ̀ sí fèrèfèrè gbogbo nǹkan tẹkọ̀ ẹ kàn ń gbé láàrin ara yín ẹ ń fà á lọ ẹ ń fà á bọ̀ ẹ ń gbé àsùnrùmọ̀ ẹ ń sọ́dọ̀ òótọ́ ẹ ní right láti ṣépè fún anybody even including Bọ́sẹ̀dé ìyá Mohbad ẹ ní right láti ṣépè fún ẹ ní right láti ṣépè fún bàbá Mohbad ẹ kàn lè ṣàlàyé nǹkan tí wọ́n bá ṣe tí ò dáa tí ò tọ́ ẹ kàn lè sọ lọ́rọ̀ bẹ̀tù kò ṣe pé kẹ́ ẹ lanu kẹ́ ẹ máa ṣépè fún wọn not to talk of ọmọ innocent gbogbo ẹ̀yin tẹ́ ẹ lanu abiyamọ tó wà nù yín o sígù tó wà nù yín o àgọ́ tó wà nù yín because àwọn ló máa ń ká lára àwọn tó lọ rọmọ tó lọ ṣe kinní àwọn ló máa ń tètè ká lára láti máa gbọ́mọ ṣépè àwọn association of Lizzy Wisher Anjorin ọmọ Olèdúmọ̀tà àwọn yẹn ló máa ń yá lára láti máa gbọ́mọ ṣépè gbogbo yín pátá láìkú ẹyọ kan lẹ máa forí yín gbé láìkú ẹyọ kan ẹ máa forí yín gbé ni gbogbo yín pátá tẹ lanu tẹ ń gbé ọmọ ọmọ ọmọ Liam tẹ ń gbé ṣépè ṣó wà ń bẹ̀ ń gbà tọ́jú ra wọn tó bá jọba lóbi ṣó wà ń bẹ̀ ń gbà tọ́jọ́ bára wọn sọ̀rọ̀ ṣé ńgbà tí Wùmí àti Mohbad pàdé ṣé Liam wà ń bẹ̀ kí ló kan Liam Liam should be out of this nǹkan tó lè involve Liam now òun ni sample ó tán that baby picture should not even be displayed anywhere on social media yàtọ̀ fún iye ẹ̀ tó ń gbé káàkiri tó ń display ẹ̀ kiri it shouldn't be shared in any blogger's page tó bá jẹ́ pé a good blogger obìnrin rere àbí bàbá rere kò gbúdọ̀ gbé fọ́tò yẹn kó ní pé òun fẹ́ ṣí ẹ̀ nílé à innocent child ni the only thing tó kàn ni pé kàn gba sample lára ẹ̀ ẹ gbé mi kọ́ bá gbé lọ kọ́ gé nínú kọ́ ṣe gbogbo ẹ̀ mo ti condemn ìyẹn that is very very wrong ẹ ní right láti gba ọmọ pé fẹ́ gẹrun ẹ̀ I hope this video ó máa get Wùmí Wùmí kó dẹ̀ ṣe àtúnṣe lórí ẹ̀ That takes me briefly to Gbenga Daniel, former governor of Ogun State, Omo Sunday. Just to be brief about it, mo sọ pé màá ṣe fídíò lórí ẹ̀. Báwo ni hmm, Nàìjíríà aburú o? Nàìjíríà nǹkan tí mo máa ń ask myself every day ni pé kí ni ìjọ ń ṣe kí ni ilé ọlọ́run both mosques and churches everywhere kí ni wọ́n ń ṣe ní nàìjíríà tó pọ̀ pẹtẹ tó yẹn kí ni nǹkan tí wọ́n mínísítà sáwọn èèyàn tí gbogbo wọn sùn yábúrátá tó jẹ́ pé wickedness in the high places ìwà burúkú ó kúnnú olúkálukú torí pé ó ti wà lórí wíṣẹ̀ ó ti di condemned citizen because ó lẹ́sẹ̀ tó lè fi rìn bóyá ẹni tó ní KFC ní Nàìjíríà yẹn o òun ló fún yín ní that uh, right láti sọ pé tó máa ní wíṣẹ ò gbúdọ̀ wọnú restaurant òun torí pé ó lápá ó lẹ́sẹ̀ ó lè gbé apá ó lè gbé ẹsẹ̀ ó rò pé mímọ̀ ṣe òun ni ṣé ó mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ sóun lọ́la as long as we are still living we are breathing on it anything can happen at any time to anybody ọmọ Gbẹ́ngà Daniel kò wíṣì ara ẹ̀ báyẹn bàbá ẹ̀ àwọn òbí ẹ̀ wọ́n wíṣì pé kó wà lórí wíṣì ẹ̀ òun gan náà wọn ò dẹ̀ bí sórí wíṣì according to the story agbọ́pọ̀ last dent it can happen to anybody that is why tó jẹ́ pé Africa we still have a long way ẹ fẹ́ copy ẹ lọ gbé KFC sí Nàìjíríà ṣé ẹ lè wùwà KFC ṣé ẹ lè wá KFC ńgbà tẹ gbé KFC tẹ kọ́pì KFC sí Nàìjíríà ṣé kò yẹ kẹ kọ́pì everything about KFC the rules and regulation of KFC ńgbà tẹ fẹ́ máa múùfù torí mo rí pé gbogbo àwọn orúkọ tó ń jẹ́ l'Amẹ́ríkà òun lẹ ti ń gbé lọ sí Nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń gbé lọ yẹn kí ló dé tẹ̀ fi ka rules and regulation tó ń gáàdì wọn. There is a special place in every damn restaurant, no matter how small. Even bó jẹ́ ṣọ́ọ̀bù kúbíkù lofiche restaurant. You must provide access for disabled people. In fact, that is number one kó tó create space fún wàá kọ́kọ́ yọ àyè disabled people hold they back close and the way they will do it the way she will be able to drive freely and they will give space both right and left for them to open their car come out of their car half room tó bá fẹ́ jókòó sórí wheelchair wọ́n ní enough room láti lè jókòó sórí wheelchair láti lè drive freely without anybody wọ́n dẹ̀ ní láti ní tag táàgì tó bá níyẹn tó bá ní táàgì tó wà éèbù tó ní táàgì disable tó lọ páàkì wọn á tó vẹ́ẹ̀kù ẹ̀. these are the priority people abroad òun lọ́lọ́run ṣe ń bless wọn. ẹ wá nítorí pé ó wà lórí wíṣẹ̀ kò gbúdọ̀ lọ wọ rẹ́sítọ́ráǹtì yìí. kí nìdí tẹ́ fi sọ pé ẹni tó wà lórí wíṣẹ̀ kò gbúdọ̀ wọ rẹ́sítọ́ráǹtì KFC kí nìdí ẹni tó wà lórí wíṣẹ́ ó ti dá condemn àbí kò ń ṣe èèyàn kò ń ṣe human being ẹni tó wà lórí wíṣẹ́ nìyẹn o ká tó ṣẹ̀ wá sọ pé ẹni tó jẹ́ wípé bóyá ojú ẹ̀ fọ́kò tiẹ̀ rí iná sọ èèyàn ò tẹ̀lé súnmọ́ yín rárá ẹni tó lójú lélẹ̀ o tó dẹ̀ lè sọ̀rọ̀ odi tí ò bá dẹ̀ lè gbọ́ tí ò lè sọ̀rọ̀ kò lè súnmọ́ restaurant yìí bó ṣe náà close restaurant yẹn down in fact i'm very very happy ẹ má jẹ́ ó ṣí mọ́ o ẹ má jẹ́ kó ṣí dá restaurant yẹn mọ́ because ó lè lọ bribe kẹ́ jẹ́ kó ṣí padà ẹ má jẹ́ kó ṣí gbogbo owó tó bá ná kó wọnú ilẹ̀ lọ lórí KFC for doing that KFC Nigeria for doing that láti condemn lójú kòrókòró dẹ̀ condemn àwọn tó yẹ kó jẹ́ number one priority tó yẹ kó ní feelings fún tó yẹ kó respect ṣèbó ló ṣe wèrè oníranu kínní mo tẹ in fact mo tẹ gbé kéèsì ẹ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà gbogbo information shop address gbogbo ẹ mo ní lọ́wọ́ mo gbé lọ fún lọ́ọ̀yà mo tún wá wò ó pé ah lágbájá mo tún péra mi mo lóòkì revenge mo máa ń fi ilẹ̀ fọlọ́ọ̀ ni revenge ayé ò nídìí ẹ̀ ó lọ kóòtù ó lọ gbogbo ẹ̀ revenge ayé ni ò nídìí ẹ̀ fà á sílẹ̀ fọlọ́run gbogbo tó kó tó di pé ó wọlẹ̀ ló máa jẹ ìyà yìí pé òun bú ọmọ mi ó máa bá jẹ ìyà yẹn ó kàn lè máa kú pancake wá sórí social media kí Lizzy Wíṣà ń jọ rìn kó tó wọnú ilẹ̀ ló máa jẹ ìyà yẹn títí wọnú ilẹ̀ spiritually ló máa máa jẹ ìyà yẹn pé òun gbé ọmọ mi jáde olórí burúkú ẹ̀ ńgbà tó gbé píṣọ̀ mi tó kọ obituary sí i tó gbé picture mi tó kọ obituary I could remember my first page ńgbà yẹn tí mo fi sọ̀rọ̀ pé Lizzy Wizzy jókòó jókòó jẹ́ ó tó fi wọ́n lẹ̀ ó ti fọ́kọ dẹ̀ ti wà á lé ọkọ ẹ̀ jókòó jẹ́ fi àwọn pípù yìí lẹ̀ kó nísinmi kó tiẹ̀ bomi sáyẹ̀ mi ò sọ ju yẹn lọ ó gbé picture mi jáde wọ́n kọ obituary sí ní Lizzy yìí o torí pé mo wá sọ fún pé wàá máa pariwo lójoojúmọ́ pé wọ́n fẹ́ pa ẹ́ wọ́n fẹ́ pa ẹ́ wọ́n fẹ́ pa ẹ́ àwọn tó ju ẹ̀ wọ́n kú àwọn tó kéré sí ẹ̀ wọ́n kú ó dẹ̀ wá ń bẹ̀ òtẹ̀ òkúkú náà ó ka lára ó lọ gbé fọ́tò àwọn ọmọ mi jáde ó lọ gbé fídíò ọmọ mi jáde àbí kí ṣe ọmọ mi ó bẹ̀rẹ̀ sí ní sọ kọ́tọkọ́tọ lórí ọmọ mi the same person yìí ó gbé píṣọ̀ mi jáde tó lé òbíṣọ́árì mọ́ mi ò gbé fọ́tò ọmọ ẹ̀ jáde kí n máa wá ṣépè fún mi ò dẹ̀ gbé píṣọ̀ ọmọ ẹ̀ àbó òǹgangan fúnra ẹ̀ jáde kí n máa mo kọ iná ẹ̀ mo ní oníranù ni wọ́n àdídí ìfúnṣẹ́ ẹni tìgbà tó gbé òbíṣọ́árì lórí píṣọ̀ mi bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ tí mo sọ ó lọ gbé ọmọ jáde ó lọ ṣe gbá ní gbogbo orílẹ̀-èdè àgbáyé apart from Africa àwọn tó wà disabled ọmọ mi ò tẹ̀lé wá wà disabled ṣe bẹ́ẹ̀ rí tó sọ̀rọ̀ lórí social media ẹ̀ ló ń rìn ó ń ṣe gbogbo normal something ó kàn ní delay growth ni ó tán because kò feed very well in my womb that's all excess fluid when I was carrying her as a baby in my womb, there's excess fluid, her intestine was blocked. Intestine torí mi ò sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ kan débẹ̀ náà mo ṣe so Intestine ẹ̀ tó block yẹn kò jẹ́ kó feed from me. Kò time at the age of seven above seven kò tí pé eight months nígbà tó ti gbé jáde because kò feed from me intestine ẹ̀ block. Five days tí mo bí wọ́n open ẹ̀ up wọ́n cut intestine to block wọ́n so papọ̀ lọ́mọ yẹn ó delay growth ẹ̀ dásàn ọmọ mi ò kí ṣàbírùn tó bá tiẹ̀ dẹ̀ jẹ́ gan a máa dúpẹ́ náà lọ́wọ́ ọlọ́run ni because kò sí gbogbo nǹkan tí ò yé ọlọ́run dásàn kan tó ṣẹlẹ̀ ó delay delay growth lọ́mọ mi ní everything ló everything tó yẹ kọ́mọ ní ló ó ń sọ̀rọ̀ ó ń ṣe gbogbo nǹkan ó ń lọ school ó ń ṣe everything ẹ wá láyà ẹ wá lẹ́ni tó wà lórí wheelchair kò ní wọ KFC KFC yìí ó yẹ kán close ẹ̀ down kán má ṣì mọ́ láéláé kán parẹ́ kán má ṣì kò ṣe pé close for one month ó lọ bribe ẹ̀ ṣí padà ó yẹ kẹ́ close ẹ̀ ni tẹ́ bá tiẹ̀ máa fún ní second chance kẹ́ jẹ́ kó learn after one year kẹ́ wá reconsider tẹ́ bá reconsider kẹ́ wá sọ fún un pé kó ṣe ibi tí disabled people tó máa máa páàkì sí kó dẹ̀ gbé signboard sí pé disabled is allow. o wheelchair is allow? this is your parking space o kó create space fún wọn ẹ lè wá reconsider after one year but kó kọ́kọ́ lẹ́ẹ̀ni lẹ́sẹ̀ so that àwọn das wọn á lè learn from it pé you don't condemn human being created by God because o ò lè dáyàn create everything tí olúwa ọlọ́run ọba mi ṣe pátápátá ló dára níwájú olúwa gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sẹ́dá pátápátá lọ́lọ́run mọ̀ kò sí gbogbo ẹ̀ ló dẹ̀ ní purpose gbogbo ẹ̀ ló nídìí gbogbo ẹ̀ ló ní reason tó fi ṣẹlẹ̀ o dẹ̀ ní right láti condemn ẹni tó ní àléébù lára not even as individual ò ní right láti condemn ẹni tó ní àléébù lára ká tó ṣe wàá sọ wípé ẹni tí ò dá ká tó ṣe wàá sọ wípé ìwọ tó ní company tó ní big restaurant tó tọ copy KFC ọjọ́kọ́jọ́ tí bá kọjá tí mo jáde náà màá ṣe fídíò KFC Amẹ́ríkà màá ṣe màá gbé sórí Facebook kìíní wàá rí space ibi tí disability so that kó tó copy orúkọ wa copy gbogbo everything about them tó ṣe tó jẹ́ pé àwọn tó wà disabled wọ́n ní láti páàkì tó jẹ́ pé able people gan right tí disabled tó ní nílùú òyìnbó able ò ní. ìwọ tó lápá tó lẹ́sẹ̀ ò ní right tẹni tí ò lápá ẹni tí ò lápá tí ò lẹ́sẹ̀ ò ní right fún jù ẹ lọ ìwọ tó lápá tó lẹ́sẹ̀ lọ. bẹ̀tà wọn lẹ́ ń kọ̀ dẹ́mu nàìjíríà olórí burúkú yẹn ó náà máa fọmọ òun rúbọ. oh God forgive me mi ò fẹ́ dárúkọ ọmọ ẹ̀ ó náà máa fohun rúbọ òun náà dẹ̀ máa fi rúbọ. So for KFC that is for you. Let's leave me aside both my bad parents are worse and uh, okay. Yeah, àwọn òbí ẹ̀yẹn ló máa ń ṣẹlẹ̀ láàrin tọkọtaya especially tó bá ti fira wọn lẹ̀ kátàrà àti ní Mohbad àti. Uh, ìyá Mohbad àti bàbá Mohbad torí pé wọ́n ti jọ fira wọn lẹ̀ ó dẹ̀ ní kankan tó jọ ń dùn àwọn méjèèjì nǹkan tó dẹ̀ jọ ń dùn àwọn méjèèjì ni pé ìyá Mohbad ó fẹ́ padà sọ́dọ̀ bàbá Mohbad bàbá Mohbad ò fi taratara gba ìyá Mohbad padà bẹ̀tì Mohbad wá mèkè compulsory fún bàbá Mohbad láti gba ìyá Mohbad padà tẹ́ bá nísinsìnyí gbogbo nǹkan tó jọ ń o ìyá Mohbad fẹ́ padà sọ́dọ̀ bàbá Mohbad so that wọ́n á lè jọ wà papọ̀ á lè encourage ọmọ ẹ̀ láti help o láti ṣe kọ́fọ́ o kò ní máa bá rí òun bẹ́ẹ̀ bí outcast tó jẹ́ pé ó ti fòun sílẹ̀ since tó jẹ́ pé o ti padà sọ́dọ̀ bàbá ìwọ́dẹ̀ ti jọ wà together a bá fojú bàbá àti bàbá jọ wò wọ́ papọ̀ náà bàbá Mohbad kò fẹ́ because ó nọ́ọ̀sì bóyá nǹkan tí ìyá Mohbad ṣe kó tó kúrò ńlé ẹ̀ ọ́ pé ẹ ó ti fòun lé o ti lọ fẹ́ lòmíì kí lòun fẹ́ fi ṣe bet inú wa ń bi pé Mohbad wá mèkè compulsory pé kọjọ padà kóun tó lè help òun bàbá Mohbad dẹ̀ wá rí i pé ìyá Mohbad ti lọ spiritual fún Mohbad láti máa ní access sí Mohbad ju ohun tó ń dúró tó ń tọ́jú ẹ̀ lọ. so gbogbo ìyẹn ni àwọn méjèèjì jọ ń jà fún Latifa, Latifat Alade mo re reply sí uh, your comment at least mo rí yẹn both parents are aware yeah wọ́n wà aware ní nǹkan tó ṣẹlẹ̀ ṣe gbogbo wọn sọ jáde bàbá ẹ̀ rí tó lóun rí tí Mohbad yọjú sóun àbí tó kú bóyá bíi two or three days ìyá Mohbad dẹ̀ rí pé Mohbad yọjú sí lọ́jọ́ tí Mohbad dákẹ́ I believe ìyá Mohbad because i too experience it mo experience it. èmi náà ti experience ẹ̀ nígbà tí màmá mi dákẹ́ gbà tí màmá mi dákẹ́ mo wà nù yàrá mi mo ṣe wà nù yàrá mi mo dìde tọ́lẹ̀tì mi wà ní outside my room mo dìde pé kí n jáde síta kí n wọnú bathroom mo dẹ̀ rí màmá mi tó sá kọjá mo ṣe rí màmá mi tó sá kọjá báyìí mo ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo pè ilé wọ́n sọ pé màmá mi ti dákẹ́ so ó possible kí ìyá Mohbad kò rí Mohbad náà bó kọjá lọ́yọ́ ọjọ́ tó dákẹ́ bàbá Mohbad náà tó dẹ̀ rírù nǹkan báyẹn ó yẹ kó pariwo síta kó gbé ìgbésẹ̀ bí rere tó jẹ́ kó lọ ṣe ní Kòròdú yẹn tó ti rí sáǹpù pọ́mọ yẹn pa yẹn kò yẹ kó jẹ́ kó lọ jáde rárá àbí kó lọ ṣe nǹkan ó yẹ kó wà lórí pé kó bá gbàdúrà fọ́mọ yẹn kò yẹ kó jẹ́ kó lọ face crowd that's baba Mohbad bet gbogbo ẹ̀ owó náà ni one way or the other bó like ọmọ ẹ bó tọ́jú ọmọ ẹ bó nífẹ̀ẹ́ sọ́mọ ẹ kó tó di pé gbogbo ìyẹn o ṣe ń gbà tí ò lówó bẹ́ẹ̀ tó ti lówó money is the root of all evil owó tó níyẹn ó lè jẹ́ kí ó lè jẹ́ kí o bá fojú di gbogbo àwọn ọkọ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé àbí kankan kó bá fi pé ṣèbọn ọmọ ṣe dáadáa ṣèbọn ọmọ ló ní cloud báyìí ṣèbọn ọmọ ló ṣe gbá kò sí kankan tó máa ṣẹlẹ̀ jọ kò sí kankan tó lè ṣẹlẹ̀ sí but at the same time àwọn méjèèjì kò sí kankan tó tra ẹnu wọn kán tiẹ̀ gbé gbogbo àwọn yẹn kán gbé jù sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀tì Wùmí kò sẹ́ni tó máa hold ìyá Mohbad àti bàbá Mohbad páwọn náà pa Mohbad náà because wọn ò síbẹ̀ bẹ́ẹ̀ Wùmí náà pariwo náà that is why tó jẹ́ pé Wùmí tó ń pariwo náà ní láti lọ kó lọ ṣe DNA fọ́mọ yẹn kó ṣí openly kó end the whole saga on social media kó ní peace kó dẹ̀ wá focus lórí corona inquest wọn kí ló pa Mohbad kó ní kálukú lọ́rọ̀ ẹjọ́ tẹnu wọn based on that kó fi conclude lẹ́ni tí ó pa Mohbad tó bá dẹ̀ jẹ́ pé natural ni àbí bóyá nǹkan tó mu ló pa o àbábẹ́rẹ́ tó fún ló pa o kó ẹni tó bá pa kó fèsì ẹ̀ tó bá dẹ̀ pé natural death ni lọ́ conclude sí kó lọ bẹ̀rẹ̀ ọmọ ọlọ́mọ kó má lọ nílọ tiẹ̀ kí gbogbo ayé oníkálukú padà sí normal life normal duty ẹ̀ kí Wùmí gbélé ayé kí Liam gbélé ayé ọjẹ́ kọ́mọ lọ́mọ ó bá ṣe tiẹ̀ lọ. that takes me to eh, kí náà pé hmm. mo ṣe jí láàárọ̀ ẹ̀ nítorí tí bá dìde màá ní one or two things tí mo fẹ́ ṣe inú ilé mo lè gbàgbé kí n má lọ ṣe live mo ṣe ní kí n ṣe lórí bẹ́ẹ̀ torí ó ká mi lára nígbà tí mo rí tó ń sọ ẹkú lóru àná. so the next one tí mo fẹ́ sọ nípa ẹ̀ òun ni mayegun k the ultimate and uh, onílù ẹ̀ àyànkúnlé mayegun one king of uh, mayegun àbí kí náà pè yìí bàbá mayegun bàbá àyìndé wàsíù àyìndé oríṣiríṣi orúkọ k1 gbogbo ẹ̀ k1 the ultimate mayegun anífowóṣe gbogbo ẹ̀ ló ń jẹ́ mò ń kì ẹ́ ò ń jẹ́ nǹkan tí mo rí sọ sí gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ nọ́mbà one tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé Mayegun of Yorùbá land Àyànkúnlé wọ́n ti fi kọ́ ẹ lọ́rùn àwọn ẹranko ẹ àwọn tó sọ pé wọ́n máa ń báyàn jà fújà àbí wọ́n máa ń báyàn gbọ́n ìyanu pè wọ́n bọ́ sórí social media kó o pè wọ́n kó o fà wọ́n létí Mayegun of Yorùbá pè wọ́n kó o bọ́ sórí social media kó o fà wọ́n létí pé nǹkan kò gbúdọ̀ ṣe àyànkúnlé o èmi ò rán yín níṣẹ́ pé kẹ́ ẹ lọ́jọ́ ilé àyànkúnlé o torí wọ́n ń gbé nírúmọ̀ wọ́n ń sọ lábẹ́ pé wọ́n náà máa dáná sunlé ẹ̀ wọ́n lọ ń fọ́ gíláàsì inú ilé ẹ̀ pé àwọn ẹranko ẹ àwọn tí wọn jà fún tí wọn gbọ̀yàn ìyá ara wọn nù àwọn tí wọn mọ nǹkan tó máa jẹ sùn àwọn tó jẹ́ wípé máyégún gan lè má rí wọn rí abóníyàkọ̀yà tí wọ́n fẹ́ lọ dáná sun ilé àyànkúnlé. Hmm tí wọ́n bá dáná sunlé àyànkúnlé tí rúmọ̀ tó ń gbé yẹn tó bá jẹ́ lóòótọ́ mayegun ní kẹ́ ẹ hold responsible k1 ní kẹ́ ẹ hold responsible i'm saying it with my full chest. bóde k1 kò pe àwọn ẹranko ẹ sínú ilé nǹkan ń dùn ún lọ́kàn ó lóun ṣe nǹkan tí ò dáa fóun ó ní right láti sọ. So ìwọ náà ní right láti defend ara ẹ pé nǹkan báyìí ni mo ṣe nǹkan báyìí with proof kó gbé jáde because interview tí k1 tó lọ ṣe yẹn meaningless interview òun ló ṣe kò wóòdì ẹni wọta mo ní táwọn kan gbé ẹ ó ti reply ó ti jáde ó ti ṣe interview i listen to it kò sọ̀rọ̀ gidi kankan tí mo rí inú gbogbo nǹkan tí mayegun mayegun k1 tó sọ nínú interview yẹn kò àdírẹ́sì iṣu gangan máa kó àwọn ẹranko kan síta kan máa wá dìfẹ́ǹdì pé ẹ pé kọ́lé mẹ́wàá pé kọ́lé mẹ́rin wọn nìkan wọn ní kọ́ọ̀tì ló fi ṣe wíńdò ilé ẹ̀ pé kọ́lé ńgà tí mo rà bẹ̀ kéde a nídìí yẹn we don't need that mayegun náà pè é ó jóyè ó dẹ̀ ní right láti dìfẹ́ǹdì irọ́ tó bá pamọ́ ẹ tí wọ́n bá parọ́ mọ́ ẹ jáde síta kó wá sọ òótọ́ tó wà ń kí gbogbo ayé kí wọ́n bá ẹ gbọ́ that is what we want mú gbogbo àwọn allergies wọ̀nyẹn àwọn allegations wọ̀nyẹn mú gbogbo ẹ̀ jáde kó address wọn one by one má kó wọn papọ̀ I mean, I mean this one I started building my band when I was thirty years I borrow money everybody borrow money one way or the other láti build the business tó o bá jalè láti build the business tó o ta oògùn olóró láti build the business tó o ṣe politicians láti build the business tó o ṣe gbọ́mọgbọ́mọ láti eh, build the business tó o ṣaṣẹ́wó láti build the business tó o dẹ̀ fẹ́ kí business ẹ̀ grow wàá bọ́rọ̀ owó ni wàá yáwó bank except tó bá fẹ́ build the business kékeré tó kàn máa ṣe ní abẹ́ inú ilé ẹ̀ nínú kólóbó tó kàn máa máa ṣe mata sweet àti gàrí àtẹ̀pà àti don't come here I'm on live video you are naked tó sè. What do you want to tell me? You want to say good morning? Okay, good morning. Thank you, my dear. You can give me a hug, but I'm on live video. You are naked. You want to bath, so I don't want you to show. <clears throat> I love you. But, so go back. You are showing on live video. I don't want you to be on my live video. Yeah, go back, go back. Go back, Tosi. Go back. Go back. <sniffs> You're on my live video, so don't do that. okay sorry about that break my baby want to give me hug want to greet me good morning so tó o bá dẹ̀ jalè tó o dẹ̀ ṣerú kọ́ so definitely o máa yáwó ní báǹkì so gbogbo story yẹn keep it to yourself kéwọn amáyégún keep it to yourself respect yourself respect yourself as mayegun oyè bíi mélòó àbí bíi mẹ́wàá ló ti dá nìkan jẹ so respect oyè yẹn kó dẹ̀ respect àwọn tó fún ẹ ní oyè yẹn má sọ story yẹn fún wa one way or the other we build our life if you don't do all those things you still have to build step by step stage by stage i keep on saying it ó wà lára kan tí mo fi accuse olè wíṣà Lizzy Anjorin gbà yẹn pé the speed tí ó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì tó dẹ̀ fi lóun fi kọ́lé ní lẹ́kì speed yẹn ti wà too fast fún so definitely nìkan míì ló ń fún lówó kò ń ṣe business yẹn ló ń fún lówó nǹkan tó yẹ kí ẹni tó bá ti ní experience tó yẹ kó kọ́kọ́ wò nìyẹn there is no way you will do a legitimate business tó save owó láti fi bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé owó tó save yẹn ló fi ń ṣe within the space of one year kó ló ti kọ́lé sí lẹ́kì kò possible rárá kò possible even kó kó máa ta ọjà ẹ times ten kò possible because o ní ọjà ní ṣọ́ọ̀bù tó tà o ní ọjà ní ṣọ́ọ̀bù tó tà tówó yẹn dẹ̀ wá ṣọ́ọ̀bù tó ń wò lójoojúmọ́ kò sí bó ṣe fẹ́ rí savings ó dẹ̀ ń ṣe expenses lójoojúmọ́ òun rajà òun fowó lọ travel láti lọ fi rajà yẹn òun tà á òun ṣe gbogbo ẹ̀ òun sanwó ṣọ́ọ̀bù òun sanwó òṣìṣẹ́ òun ṣe maintenance òun dẹ̀ ń live life ẹ̀ ó ra mọ́tò inú ẹ̀ òun maintain car kò sí bó ṣe lè save owó within the space of one year kó kọ́lé tó ló kọ́ yẹn so nǹkan míì òun fún lówó kò sí nǹkan míì tó lè sọ kò sí bó ṣe fẹ́ defend ẹ̀ àwa jẹ ìyà fún business nígbà tí máa bẹ̀rẹ̀ business mi àwọn tí wọ́n mọ̀ mí abẹ́ shed ni mo ti bẹ̀rẹ̀ and it took me like almost ten years no two or three years under that shed kí tó tún wá kọ kọ ṣọ́ọ̀bù container from shed pákó pákó pákó ni mo fi bẹ̀rẹ̀ lẹ́gbẹ́dá ó tèkì mi ní bí one or two years mo wá yí ibi tí mo fi ṣe pákó yẹn despite pé mo tún ṣe iṣẹ́ ìjọba pẹ̀lú at the same time o mo ṣe ǹjẹ́ sí kọ̀ńténà ṣọ́ọ̀bù kọ̀ńténà ṣọ́ọ̀bù yẹn tí mo fi rin tí wẹ́dà wá ṣe ni mo mí ni o mo ṣe ǹjẹ́ sí kọ̀ńténà ṣọ́ọ̀bù kọ̀ńténà ṣọ́ọ̀bù yẹn mo wà bẹ̀ for like bí five years kí tó ṣẹ̀ wá sọ wípé mo ṣẹ̀ wá kọ́ kọ́ ṣọ́ọ̀bù so gbogbo story yẹn kó save it to àwọn tí wọ́n wà tí wọ́n ní experience àdẹ̀lé kò jẹ́ gbogbo èèyàn ló máa ní experience or wà exposed But kó save it to them ó lè jọ wọ́n lójú bẹ́ẹ̀ kó lè jọ àwa lójú now gbogbo story máyégún yẹn save it to yourself. Eh, I'm, the, this one I can hire I can fire I can do this I can it's your right láti hire and fire kò sẹ́ni tó bá ẹ̀ dù kò dẹ̀ sẹ́ni tó bá ẹ̀ sọ pé no why do you hire and fire because ìwọ ló wà ìwọ ló ní company ẹ ìwọ ló mẹni tí ó lè bá ẹ ṣiṣẹ́ ẹ dáadáa ìwọ ló dẹ̀ mẹni tí ò lè bá ẹ ṣiṣẹ́ nobody can dictate for you why you hire and fire nobody has right to tell you that so save that to yourself and keep it to yourself k1 mayegun one àbí k1 one gbogbo nǹkan tẹ́ bá sọ pé ń jẹ́ king àti gbogbo ẹ̀ now àdírẹ́sì issue máa yìí ó lóun bá ẹ ṣiṣẹ́ ẹjọ́ lọ kọ orin forty six k one ò sọ̀rọ̀ nípa ẹ̀ o forty six ó lọ fóun ní three hundred thousand ṣé yes ó fún ní three hundred thousand plus àbí ò ó fún ju three hundred thousand lọ come out and tell us that is what we want to hear ó dàbí pé punch yẹn gan wọ́n máa ń gba bribe pẹ̀lú interview wọn torí mo notice pé ibẹ̀ náà ni ya Mohbad ti lọ ń sọ kọ́tọkọ́tọ náà lẹ́nu tán ní punch newspaper tán ló interview ẹ̀ tí wọ́n lè béèrè question lọ́wọ́ ẹ̀ tó kàn da story lọ tó kó èrè ẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ náà náà fi máa dá ẹ lẹ́jọ́ náà fi máa béèrè question lọ́wọ́ ẹ̀ nígbà tí k1 grant interview ayáfáyá thirteen years mo gbọ́dọ̀ sọ yẹ kán fún lésì pé it's your right láti build the business ẹ̀ kò sí problem kò dẹ̀ sẹ́ni tó bẹ́ẹ̀ dùn kò dẹ̀ sí ẹni òṣìṣẹ́ kankan tó lè sọ pé òun fẹ́ bá ẹ pín profit ẹ equally because you own the business kò sẹ́ni tó bá ẹ jà fún yẹn. now forty six orin ta dẹ̀ mọ́ bọ́n ṣe máa ń gbé bẹ́ẹ̀lì àfi tó bá jẹ́ pé fake ni bẹ́ẹ̀lì owó tán fi ń lẹ̀ mọ́ ẹ lójú yẹn o àbí tó bá dẹ̀ jẹ́ pé owó tán náà fi ń pè ẹ́ fẹ́rẹ́ bóyá fake ni o à lè sọ o forty six ẹni tó lùlù tó lu gángan lùlù yẹn gángan náà ń jó fún because èmi ẹ̀ mọ̀ kan tí kéwà ń kọ lẹ́nu o ẹ gbọ́ o ẹ gbà mí o that is my own opinion èmi ò lè jó sórin k1 the only orin tí mo rò pé k1 ń kọ látọjọ́ tó ti ń kọrin torí mi ò ń gbọ́ music ẹ o mi ò ń gbọ́ k1 music mi ò gbọ́ rárá mo mo mo lè play lẹ́gbẹ̀ẹ́ mi mi ò lè túnù sí kí n sọ pé inú mi dùn o mo fẹ́ jórin kí gbé k1 sí èmi ò sínú gúrùpù yẹn torí mi ò rí nǹkan kan tó ń kọ oríkì ó máa ń kìyàn nínú gbogbo orin ni nǹkan tí mo rò pé ó kọ̀ sọ tí mo kọ̀ rí pé mo kọ̀ láìkì ah, kí ló orúkọ orin yẹn o ta ló lè ràn mí lójú orúkọ orúkọ tó kọ bí ọ̀rọ̀ Ọlọ́run tó recent báyìí mo ti gbàgbé orin yẹn o ìyẹn ló dàbí pé mo rò pé mo list sí látọjọ́ tí K1 ti ń kọrin o tí mo dẹ̀ ti mọ̀ pé ó ti ń kọrin mi ò ń kò impress mi pẹ̀lú orin because gbogbo orin ó máa fi kí olówó ni kò make sense sí mi the only fuji fuji musician tèmi máa ń gbọ́ o tí mo máa ń list sí o tí mo máa ń tùnù sí tí mo lè search fún tí mo lè dance sùn tó bá ló wá sí amẹ́ríkà yìí tí mo lè ra tíkẹ́ẹ̀tì kí lọ wò gbogbo àwọn tó sọ pé mo lísì sí lady yìí ńgbà tí ìyálájẹ́ courtroom tó ń táwọn kan wá síbẹ̀ tọ́nà dáwó fún wọn náà dáwó láti pé kó gbé wá sí amẹ́ríkà wọn ò rí kò yọjú ẹni tó gbowó wọn náà gbé lọ mo sì máa sọ̀rọ̀ débi yẹn náà now mo kàn ń wò wọ́n ní pé ẹ mọ gidi tẹ́ máa fowó ṣe ẹ mọ kan gidi ifá owó tí ń lọ fi wo k1 ń fi gbé lọ sí ń lọ sí rẹ́sítọ́ráǹtì oúnjẹ tó bá wù mí jẹ ń jókòó ń dẹ̀ jó oúnjẹ yẹn bá kú ju pé kí n dá owó kan kí n lọ fi ra tíkẹ́ẹ̀tì pé ìfẹ́ lọ wo k1 kí ni k1 fẹ́ sọ yóò wá bẹ̀ yóò kí oríkì yóò kí àwọn individual yóò darúkọ wọn yóò kí oríkì àwọn tó lówó ló máa lọ kì í bẹ̀ èmi ò wá fowó mi màá lọ wá màá lọ fi ra àbí kí mi tún sọ èkìtì ni màá mé ó lápò mi màá múra tíkẹ́ẹ̀tì màá lọ yà mú jòkó màá lọ yà mú o k1 á dárúkọ yẹn léwà kìhán èmi náà á jòkó síbẹ̀ torí pé mẹ́ẹ̀ lọ́rùkọ màá tún bẹ́ẹ̀ mi lọ yàrá tíkẹ́ẹ̀tì kí mi lọ yà mú lísì síbi kan tí ń dárúkọ ilé òkè kìhán ẹ yìí ṣe mi mélèé mi ò mi lọ yà ṣe láyé torí mẹ́rù kéèké wọn nìkan lẹ́nu. now òṣùpá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ òṣùpá ṣàyídì nínú gbogbo wọn o mi ò lè lọ lọ wo ṣó òbésèré mi ò túnú sí mísíkì kí n gbọ́rí because kò sí kankan tó kọ lẹ́nu tí mo lè gbọ́ àwọn tí mo mọ̀ pé wọ́n kọrin gidi wọn ò kọrin mọ́ wọ́n kàn kọ ẹyọ kan wọ́n dẹ̀ rọra dákẹ́ wọn àyùbá orin ẹyọ kan tó ti kọ láti bí thirty years ago náà ló ń repeat kò sórin míì tó kọ mọ́ mi ò lè lọ wo àwọn pípù yẹn the only person tó ń tírìlì mi tí mo mọ̀ pé ó ń kọrin ọlọ́gbọ́n tó ń kọrin bí òwe tó dẹ̀ ń kọrin tó lè mínísítà sí láìfù àwọn ẹ̀dá tó bá lísì sí òun ni Saheed Òṣùpá òun ló bẹ òun ni orin ẹ̀ mẹ́sẹ̀gì òun ló ní message song òun ló lórin tó jẹ́ wípé apart from dancing to it you will get carried away with the song and the song will minister to you at the same time òun ni Saheed Òṣùpá nínú gbogbo wọn pátá òun ni mo lè lísì sí. so now bàbá tó ń lùlù tó ń bá ẹ gbórin ẹ̀yẹn tó ń bá ẹ gbé bíìtì yẹn jáde kan gangan gangan táwọn èèyàn fi ń gbọ́ dáadáa ó wá bá lùlù yẹn fún forty six times o. Máyégún ò jáde kó sọ̀rọ̀ ń pẹ́ o o gbé three hundred fún so definitely bàbá yìí ò parọ́ because o oh, address ẹ̀ kò dẹ̀ sọ fún wa pé rọ́ ló pamọ́ ẹ o iye báyìí ló fún fún forty six song yẹn o kò dẹ̀ gbé proof jáde o ò sọ yẹn. now ó ló máa ń kó number two ó ló máa ń káṣọ number ti kọrin tán aṣọ ara wọn tó ti làágùn sí kéwà Máyégún kí ló ń fi ṣe é torí ara àwọn olè àwọn ọ̀dẹ̀ àwọn olè àwọn burúkú àwọn èèyàn burúkú kọ́kọ́ pera wọn ní blọ́gà tó jẹ́ pé blọ́gà àwọn tó ń pera wọn yẹn wọn blọ́gà èké wọn já wọn wá síta láti wá sòótọ́ ọ̀rọ̀ wọn wá síta láti wá ṣe defend àwọn olówó kan lè fún wọn lówó. máa ń jáde síta ìgbà tí bàbá bu. Eh, ẹ Jagaban tó fẹ́ di president mo jáde síta mo condemn ẹ má sọ di president because kò sí kankan tí bàbá yìí gidi tó fẹ́ ṣe fún yín bàbá ń wówó ẹni tó bá dẹ̀ ti wówó kọjá kádàrá tí ò mọ̀ pé ó yẹ kó ń fi sinmi sí kò sí kankan gidi tó fẹ́ ọ̀fà Nàìjíríà ẹni tó bá rẹ́dì láti deny ara ẹ̀ kó rí i pé ilé ayé òun ni màá gbé bẹ̀ lọ títí láìlẹ́ ló lè tún Nàìjíríà ṣe tí Jagaban lẹ́ni tó bá ṣe nǹkan tí ò dáa tó bá gbé owó sẹ́gbẹ̀ẹ́ kò sówó tó fẹ́ gbé fún mi tí máa gbà máa sọ pé nǹkan tó ṣe ò dáa I don't care òun ayé máa báyé lọ gbogbo nǹkan tí mo need lọ́lọ́run fún mi and I'm okay mo nílé tí mo lè gbé mo ní mọ́tò tí mo lè gbé rìn jáde mo ní àlàáfíà mo ní ẹ̀mí mo lè jó oúnjẹ tó bá wù mí tọ́ba lóúnjẹ kan báyìí ló wà níbì tó ń ṣe níbì tó wọ́n jù o tí bá fẹ́ jẹ́ o mo kàn lè wò pé i'm good cook mo lè ṣe inú ilé mi bẹ́ẹ̀ tí bá sọ pé mo dìídì fẹ́ jẹ́ màá mówó jáde lápò mi màá lọ. three hundred thousand tó gbé lọ́wọ́ máa yí for forty six movies even gbà mí ìgò lè fúnyàn ní gift of three hundred thousand kó má tiẹ̀ dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ kó máa wò pé gift ló fún o kò ṣiṣẹ́ fún ẹ o kò ṣiṣẹ́ fún ẹ kò ṣiṣẹ́ fún ẹ kó máa wò pé ṣé lè ló wá yẹ kó fóun pé lè kéré gan fún nǹkan tó yẹ kó fóun ká tó lẹ́ni forty six ó láwọn làwọn máa sanwó hòtẹ́ẹ̀lì tó máa gbé nínú three hundred thousand fún forty six times àwọn náà máa wá bó ṣe máa jẹun àwọn náà máa transport ara wọn ní forty six times yẹn no wonder ẹnìkan sọ pé wọ́n máa ń tọrọ owó pé wọ́n máa wá bá wọ́n bá ṣe ṣòótọ́ wọ́n máa bá àwọn èèyàn wọ́n máa wá tọrọ owó bóyá ìyẹn náà fi keep body and soul ẹlòmíín dẹ̀ wà tó jẹ́ for the fact pé mò ń bá Wàsíù ṣeré mò ń bá Wàsíù ṣe gbá òun gangan ló jókòó tì tó fi jókòó tì Wàsíù bí òtẹ̀ rí kankan bẹ̀ for the fact torí àwọn tán láìkí fake praises fake life yìí wọ́n á tẹ̀rí síbẹ̀ for the fact pé wọ́n rí wọn pé wọ́n rí wọn wọ́n Wàsíù bí òtẹ̀ méèkì kankan bẹ̀ wọ́n á ṣàwà ń bẹ̀ ṣáá náà ni. so now mayegun wà náà jáde síta k one the ultimate láti wá àdírẹ́sì dá iṣu pé kí ni nǹkan forty six eré tó lóun báyìí lọ lùlù sí tó gbé three hundred thousand fún kí ni nǹkan tí o sọ nípa ìṣerọ́ ló pamọ́ ẹ àbí kò ń ṣe irọ́ ló pamọ́ ẹ̀ because general talk ó kàn wọ wá bùgá lórí social media ni o ó kàn lọ bùgá ní punch newspaper ni bùgá bùgá ló lọ ṣe pẹ̀lú gbogbo interview tó lísì sí ẹ̀ mo lísì dé stage kan mi ò tẹ̀ dẹ̀ wá gbọ́ mọ́ because number one mi ò hate ẹ o èmi ò hate human being o anybody created by God bẹ̀tà lè hate ìwà ẹ tó bá ń ṣe tí ò dáa a lè hate ẹ bẹ̀ẹ̀ tó rí òṣùpá mo máa wà carried away with it because orin ẹ̀ máa minister to me and I love listening to òṣùpá than any of you mi ò wá lè sọ àwọn bíi bàbá òbé o ẹbí ní sọ òbé láyé ìgbà tí wọn gbogbo orin táwọn yẹn ń kọ ló mọ ọpọlọ lọ́wọ́ gbogbo orin wọn pátá ló dùn Kọ̀lítì Àyìnlá gbogbo orin táwọn yẹn ń kọ ló mọ ọpọlọ lọ́wọ́ gbogbo orin wọn yẹn ló dùn ẹ Sunny Adé gbogbo àwọn i'm talking of generation ẹ láti Wàsíù níbi tó ti bẹ̀rẹ̀ o even orin ẹ bàbá rẹ gan ìyẹn náà àwọn gúrùpù sẹ́ẹ̀tì wọn yẹn gbogbo wọn because àwọn generation táwa tá a fi ṣọmọge nìyẹn nígbà táwa ń ṣọmọge àwọn Sunny Adé àwọn Ebenezer Obey àwọn Kollity àwọn yẹn àti barista, àwọn yẹn làwọn fi ṣọmọge àwọn yẹn ń kọ orin tó mọ́pọ̀ lọ tó mú sẹ́ǹsì lọ́wọ́ who knows you mayegun ta ló mọ̀ ẹ́ tí kì bá ṣe Jagaban tó gbé ẹ jáde ta ló mọ̀ ẹ́ kí ló ń kọ lẹ́nu wọ́n gbé ẹgan náà lọ sí rálì wọn pé kó lọ kọrin wàá mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wàá dárúkọ wọn wàá praise wọn wọ́n gbé lọ pati wàá dárúkọ wọn wàá praise wọn kò sórí kankan gidi náà tó máa kọ jáde àwọn tó ń bíìtì fún ẹ tó ń jẹ́ káwọn èèyàn jó síjú ẹ sórin ẹ àwọn náà ló ń fi ìyà jẹ tó ń jáde síta yẹn o àdírẹ́sì pé òkè o irọ́ ló pamọ́ ẹ o iye báyìí báyìí ló fún o iye báyìí báyìí ni o bank transfer tí mo ṣe lélẹ̀ o statement of account tí mo ṣe ṣe transfer sí lélẹ̀ irọ́ ló pamọ́ mi àwọn punch wọ́n lọ́wọ́ interview kí interview ṣé is that how to interview that is not how to interview because ó fẹ́ wá defend ara ẹ̀ ló ṣe pè yín pò ń fẹ́ grant interview defend tó dẹ̀ fẹ́ defend ara ẹ̀ yẹn àwọn key point tí máa yẹn sọ jáde táyọ̀ kúlé sọ jáde ó lẹ máa píìkì tẹ̀ máa ní kó sọ̀rọ̀ lé lórí kò ń ṣe general talk history company keep that your history to yourself o lè lọ sọ yẹn on your own page now key point that is what we want. Máyégún ò sọ̀rọ̀ nípa ẹ̀yẹ́wò dẹ̀ tún sọ̀rọ̀ nípa aṣọ tó lẹ́ ń gbà lára wọn kí lẹ́ ń faṣọ ìlágùn wọn ṣe ó wá jáde máyégún ó ní ẹni tọ́lọ́run bá ti ṣe ẹ jọ̀wọ́ sá o kéwọn amáyégún kígi kéwọn amáyégún ẹ jọ̀wọ́ o ẹ má dárúkọ ọlọ́run o àmọ̀pọ̀ ọlọ́run kú sùúrù ẹni tọ́lọ́run bá ti gbé ga ṣọlọ́run ló gbé yín ga gbogbo ẹ̀yin tẹ́ pera yín pẹ́ wà nípò gíga àwọn tí ọlọ́run dìídì dì sáìn láti gbé gbogbo wọn lẹ́tí tẹ̀rí tẹ́ ẹ̀ jẹ́ grow ẹ̀yin tí èṣù gbé ga ẹ̀yin lẹ wà ń ń celebrate tí wọ́n praise yín so ẹ má wá síta kẹ́ wá dárúkọ o tọ́lọ́run bá ti gbéga ní gbogbo ìgbéga ló wá látọwọ́ ọlọ́run ẹni súnmọ́ tí ẹ máa sọ pé olófo ló ń bínú olófo kìnìkan ló ń bínú kìnìkan ẹni tọ́lọ́run bá gbéga kò sẹ́ni tó lè tẹ́rì láti sẹ́ni tọ́lọ́run bá gbéga ẹ̀yin tẹ́ gbéra yín ga tẹ́ forí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ apá alápá destiny oníkálukú tẹ́ gbà papọ̀ tẹ́ kó wọn jọ tẹ́ fi gbéra yín ga by fire by force ọlọ́run ọba kọ́ ló gbé yín ga èṣù tó gbé yín ga yẹn náà má dẹ̀ fọ yín mọ́lẹ̀ barakata náà ní kẹ́ tó wọnú lẹ̀ lẹ́ máa jẹ́ gbogbo ìyá yín láìpẹ́ ọ̀kan ọlọ́run ò kì í ṣọba ìkà ẹni tó a ṣe yóò wù ni ẹni tó bá wù ni ó gbéga bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín pé ga nínú ayé empty barren ni yín níwájú ọlọ́run ọba because ọlọ́run òun kò lọ gbé yín débi tẹ́ wà ẹ yín by fire by force ẹ gbéra yín dé position ńlá ni ẹ dẹ̀ máa fọ́ aṣọ tó lọ́gbà ń bolẹ̀ kaṣọ sí kí ló dé tẹ́ fi gbaṣọ lára àwọn adélébọ̀ tán ti dàgbà tán ti bímọ tán ti ní fámìlì tán ti níyàwó tó kí ló dé tẹ́ fi ń gba aṣọ wọn lára wọn kí lẹ lọ fi ṣe wọ́n dẹ̀ lówó ara wọn náà fi ń raṣọ náà kí lẹ faṣọ wọn ṣe. even tó bá jẹ́ pé ẹ tún fẹ́ repeat ẹ̀ ní another outing ṣebí wọ́n nínú ilé ṣebí wọ́n láṣọ sínú ilé kí ló dé tọ̀hún máa ṣọ individual àwọn lọ sínú ilé kí tọ́ bá dọjọ́ another outing kan tún kó wọ̀ kán wá síbi tẹ́ bá tún fẹ́ ṣeré kí ló dé tòun gbàjọ wọ́n jẹ́ ọmọ kindergarten àbọ̀njọ́ ọmọ primary school tó bá ṣe ń ta sport ta ni pé um, tó bá fún ní ta sport t-shirt tó ní tẹ́ bá ti ṣe tẹ́ ẹ kó padà wá ọjọ́ mi àbáyín kó pamọ́ ẹ tún lè lò ṣó jẹ́ yẹn tá à ń ṣe even láyé báyìí gan o ò lè ṣe mọ́ gọ́nà those days gan tó ti ṣe gbogbo ìyẹn láyé báyìí gan kò sọ́mọ kankan gan kò sóbì gangan tó bá gbà wípé ìta sport òbó bọ́ lọ́rùn ọmọ kó tún sọ pé o tún fẹ́ kó wọ padà wá ní rárá skin disease wàá lọ́run ò fẹ́ fọ́ mọ́ wọn gbogbo ìgbà yẹn ìfẹ́ wà kò sí kùsínú kò sí anything wàá gbé wọ̀tún ní sáìsì tó bá ṣàti sáìsì ẹni wàá tún mú. so ṣáwọn àgbàlagbà tán bá ṣiṣẹ́ ẹ̀ wọ́n jọmọ kìdàgàtà àbọ̀jọmọ primary school tó máa gbaṣọ wọn tí wàá tún kó padà wá fún wọn àsìkò pé wọn láṣọ inú ilé tó ń wọ̀ tó kó pamọ́ sínú ilé wọn aṣọ títí ẹ̀ ó special kí ló lọ́ọ́ fi ṣe k1 the ultimate kí ló ń fi ṣe máyégún of yorùbá land kí ló ń fi ṣe ò sọ̀rọ̀ ń pa ẹ̀ ilé babaláwo another one tó sọ wípé o ní pé káwọn lọ tó gbé lọ sí di oṣù tó ní pé kó lọ máa búra àbí kó lọ máa gbàdúrà èké ń bẹ̀ tó ní pé torí pé kò olóhùn dọ̀jẹ̀ ó sọ pé òwò níbẹ̀ jáde mo blame àyànkúnlé yẹn náà ìwọ gọgọ fúnra ẹ orí kúnlẹ̀ ò lọ tọwọ́ bọ̀ because ó rí òun ló ṣe sá ìgbà tó dẹ̀ sọ pé òní tẹ̀lé òun nítorí pé ẹ fẹ́ lọ kọrin fún Buhari wáìfù ìgbà tẹ́ fẹ́ lọ kọrin fún Buhari wáìfù ṣé ó jẹ́ dídán gbà tó dẹ̀ rí pé ikú ni pé nǹkan tó ń bẹ̀ lẹ́rù pé ó mọ̀ pé because ọlọ́run mínísítà ṣe àyànkúlé ó sọ fún ẹ wípé ó fẹ́ fi yín ṣe nǹkan kan ni ó fẹ́ fi yín ṣe nǹkan kan òun ló ṣe sọ wípé kí aláwo wá kán wá ṣe nǹkan kan fún yín ọlọ́dẹ ti mú ẹ ò ti sá kí ló tó torí owó onípásítọ̀ àwọn ìjọ ẹ wọ́n gbàdúrà fún ẹ wọ́n ní pé kó máa lọ pé torí pé àwọn olówó tán máa fún ẹ because àwọn náà retí táìtì tó máa wá dá fún wọn tó bá dé àbí owó tó máa wá contribute nínú ìjọ kò ṣàwọn ló jẹ́ kó sọ wípé tó bá ti wà lọ́dọ̀ Ọlọ́run o ní kankan pẹ̀lú èṣù ó ní I am a jealous God ó ní ìwọ kò gbúdọ̀ fi orí balẹ̀ fún ẹnìkankan àfi èmi nìkan ṣoṣo if you are on the lost side be on the lost side if you are on the other side be on the other side ṣekú ṣejò ṣekú ṣejò ó pè rẹ ní christian ó dẹ̀ lọ sábà àwọn christian pé nǹkan báyìí ó dẹ̀ mọ̀ pé ìdí èṣù náà mú ẹ lọ wọn náà gbàdúrà fún ẹ wọn ní kó lọ sí ìdí èṣù pé torí pé àwọn ò ní ṣe àwọn olówó tán máa fún ẹ pé kó má mísì owó tó máa fún yín peanut tó máa gbélé yín lọ́wọ́ wọ́n ní pé kó o lọ o wá lọ o wá lọ nígbà tó débẹ̀ tán o lọ ṣiṣẹ́ fún ẹ wọ́n ní pé kó o lọ sí ìdí èṣù kó o lọ ṣe olú wọ́n béèrè orúkọ ìyá àti bàbá ẹ̀ bí tán ti béèrè orúkọ ìyá àti bàbá ẹ̀ kò yẹ kó sá kúrò ńbẹ̀ tí ò dẹ̀ ṣe pé ìwọ fúnra ẹ lo dágíá tó lọ bẹ̀ o tó fẹ́ sàárà ẹ lọ sọ́dọ̀ ẹnìyẹn ò tẹ́nìyẹn dẹ̀ sọ pé òkè kan tó ń fẹ́ ṣe fẹ́ o máa ní ìdorúkọ ìyá àti bàbá ẹ o òwò wọ́n rán ẹ lọ bìkan wọ́n dẹ̀ ń béèrè orúkọ ìyá àti bàbá ẹ olórúkọ tó fún wọn ní kò ń wáṣọ orúkọ ẹ gangan ló wá fún wọn ní kò ń ṣe gbá èṣù láàlú gan náà tán lọ bá kò yẹ kó mọ̀ kò yẹ kó sọ̀rọ̀ jáde kó sọ pé irọ́ ló pa kò ń ṣe orúkọ tán fún ẹ nìyẹn <laughs> pé kò sọ orúkọ ẹ gidi olóòtú lọ sí ìdí èṣù kí ló lọ ṣe nídìí èṣù tó pe rẹ ní Christian and i'm sure pé gbogbo àwọn late story gbogbo àwọn story tó ń sọ jáde late wọn ni o ti bá k1 jẹ o ti bá mú ẹ ti jọ ṣe gbogbo òṣì díẹ̀ èṣù gbogbo gbogbo yẹn ẹ ti jọ ṣe papọ̀ ẹnu ìgbà tó rò pé ó ṣàbùrú pé ó lọ bá girlfriend ẹ sùn ní paris ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní sáfún ló wá ń sáfún díẹ̀díẹ̀ kò ń ṣe pé bóyá ò ti bá jẹ ò ti bá mú ẹ ti jọ ṣe gbogbo oríṣiríṣi olóṣè sọ pé àwọn kan wà tó lè sọ jáde tó sì ń kíìpù tó sọ jáde so definitely ẹ ti jọ gbé àwọn ìgbésẹ̀ kan because for you to be with him for that long ẹ ti jọ mu ẹ ti jọ rìn ẹ ti jọ ṣe ẹ ti jọ ṣe gbogbo oríṣiríṣi ẹ ti jọ ra ilé ayé papọ̀ bẹ̀tìgbà tó wá rí pé wá turn against you o dẹ̀ mọ bínì tó fi lọ bá there was a time tí wọ́n gbérú mọ́ yẹn Esabod ló sọ rumor ló sọ rumor yẹn rumor máa pè because kò wá confam but behind every rumor element of truth wà ńbẹ̀ ó ní pé k1 ó máa ń lọ báyàwó àwọn tọ́jọ́ ń kọrin musician ó máa ń lọ bá wọn lájọṣe papọ̀ sódà tá a lè gbàgbára wọn mọ́ ti tiẹ̀ pòun ló fi ba ayé wọn jẹ́ tí wọn ò fi gbérí tí wọn ò fi pè wọ́n tó jẹ́ pòun nìkan ni wọ́n ń pè wọ́n máa ń lọ báyàwó wọn so are you sure tó jẹ́ pé ìgbà tó lọ bá girlfriend ẹ ní Paris bóyá ìgbà yẹn ló wá realize pé bóyá ibi tẹ́tí jọ rìn lọ bóyá àkọ́kọ́ ó dẹ̀ ti máa ṣí rí tó wà lẹ́yìn ẹ̀ pé ẹni tó bá ti fẹ́ lò á lọ bá ẹni tẹ́ni yẹn náà bá ń lò á bá lájọṣe papọ̀ òun ló kọ̀ sí ìjà yín torí ìyẹn ló wá sọ náà gbogbo dátì nígbà tójú tiẹ̀ sì dúdú tí ò sí facebook tí O sí social media tí O sí christianity tí ò sí ṣọ́ọ̀ṣìsì táwọn èèyàn ti ń pretend now tó ń pera wọn ní christian tó jẹ́ pé ilé aláwo ilé gbogbo ẹ̀ náà ti ń bá àwọn òrìṣà náà ń bọ lójoojúmọ́ ó bá ti di sunday wàá wégele wàá gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ á lọ́jọ́ wọ́n dẹ̀ dalẹ̀ ayé rú politicians gbogbo wọn náà gbé front seat fún àwọn náà dẹ̀ ń da nàìjíríà rú àwọn náà gbé jòkó síwájú fún tí wọ́n ń control nu ṣọ́ọ̀ṣì because wọ́n gbé owó wá gbogbo ìgbà yẹn tí o tẹ̀ tí ìsí tó jẹ́ pé most people it's either you go to Catholic Anglican or you are worshiping idols kòrókòró ni tí ò sí ìgbésẹ̀ wo ni wọ́n àti Wàsíù lẹ ti jọ ṣe papọ̀ torí mo mọ̀ pé ẹ ti jọ gbá àwọn ìgbésẹ̀ kan papọ̀ because ó wà pẹ̀lú ẹ̀ for that long now ló ṣe wá yóò tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó lọ sí Paris tó lọ bóbi rẹ̀ lò papọ̀ ló ṣe wá ń sọ now, tó fi wá kúrò ń bẹ́ẹ̀ so so many things tó yẹ kí k kó address and refuse to address it ó kọ̀ wá ó kọ̀ wá ṣe fèrèfèrè ó kọ̀ wá sọ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ interview gbà tó bùgà tán ó lọ wọ́n ti sọ̀rọ̀ kí ni k1 sọ lẹ́nu kò sí my own to end this my video today Latifat Alade hello láti end video mi ni pé. K1 my K1 the ultimate Wasiu Ayinde Anifowose gbogbo èyí tó bá ń jẹ́ mayego of Yorùbá land ṣé bọ́ba jíròrò ló tún wá lọ jẹ láìpẹ́ àbí bọ́ba jí àbí ṣé ọba lójú èwo ló lọ jẹ láìpẹ́ yìí wọn ò gbúdọ̀ jó ilé àyànkúlé wọn ò dọ̀ gbúdọ̀ kidnap àyànkúlé wọn ò gbúdọ̀ ṣe aburú sí àyànkúlé. ó ti di egun ẹja tó há ẹ lọ́fun pé àwọn ẹranko ẹ tó dà síta kan fi ẹni ẹlẹ́ni ńlẹ̀ kẹjẹ kó ṣẹlẹ̀ ayé ọ̀dálẹ̀ ayé nìkan fún wọn nìkan kan ó dẹ̀ lágbára láti máa molest èèyàn àbí láti máa tọ́ṣọ èèyàn kiri ó ní right yẹn láti máa ṣe ó jáde síta wàá sọ̀rọ̀ nínú ó bá jólé ẹ̀ wọ́n á jólé ẹ̀ ó bá jólẹ̀ wọn á jólẹ̀ tó bá kidnap ẹ̀ wọn á kidnap ẹ̀ so pé àwọn ẹranko ẹ̀ tó ránṣẹ́ kan filẹ̀ kan jáwọ́ lọ́rọ̀ ẹ̀ kan filẹ̀ kan filẹ̀ kó máa bá láìfẹ́ lọ kó ń gọ́gọ́ fúnra ẹ̀ kó lọ jókòó kò sẹ́ni tó lè wẹ̀ ẹ́ o kò sẹ́ni tó lè wẹ̀ ẹ́ mọ́ má sọ pé ó lọ sí ṣọ́ọ̀ṣì kan wọ́n ṣèrà padà àbí wọ́n wẹ̀ ẹ́ mọ́ má sọ pé ó lọ sọ́dọ̀ abaláwo kankan wọ́n fún ẹ lọ́ṣẹ kó fi wẹ̀ wọ́n fi cleanse ẹ wọ́n fi wẹ̀ ẹ mọ́ wọ́n fi ṣe gbá ọ̀hàn ìwọ nìkan báyìí ló dá sí ẹ̀ṣẹ̀ ìwọ nìkan ló dẹ̀ máa jókòó tó máa confess ẹ̀ṣẹ̀ sí ọlọ́run tó dẹ̀ máa bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tó dẹ̀ máa ṣèǹjì ways ẹ̀ tó máa wá dúró ti ọlọ́run yẹn ó le kókó fún ẹ wàá dúró ti ọlọ́run ó dára fún ẹ wàá dúró ti ọlọ́run ò ní sáré kìtàkìtà ò ní rìn níbi tó ti máa gbé ẹ lọ sídìí ẹbọ tó máa gbé ẹ lọ sídìí èṣù pé kó lọ bó bá lùlù kó pè ẹ kó lùlù ẹ kó dẹ̀ máa lọ lé ẹ kó má ní kankan ṣe kó má wà permanent pẹ̀lú anybody kó má bá wọn lọ́bi kankan pé nǹkan báyìí náà fẹ́ ṣe fún ẹ kó tó lùlù má dá wọn lóhùn ẹni tó bá fẹ́ ní pé o ní láti ṣe kankan kó tó lùlù má dá lóhùn èyí tó máa lọ tó máa lùlù ẹ tó máa kúrò ńbẹ̀ kó lọ ṣe kó dẹ̀ dúró ti Ọlọ́run kó wẹ̀ ẹ́ mọ́ kó dáríjì ẹ̀ kó cleanse ẹ̀ ìwọ nìkan ló lè ṣe fún rẹ kò sí ẹnì tó lè ṣe fún ẹ. iná tọ́pìkì mi ìsọ̀lẹ̀bàtú Wùmí Wùmí as quick as possible as soon as possible do DNA and end this saga on social media ẹ ṣé thank you ẹ ṣé thank you olóríire ọmọ Latifat Alade thank you ẹ ṣé gan <laughs> Waheed Saheed Waheed Saheed báwo ni <laughs> Bolúwájí Kẹ́fí Badmus báwo ni o ẹ ṣé thank you for watching please share share like comment. share, like, comment. Good law, And share. Watching it alone will not go far. But when you share, other people see it and they continue to share it. Thank you. Thank you for watching. Thank you. Bye. Bye.